من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتؤدوننا بالله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوغا فون وباوا عليكم كيولون أتيانوري وباء وبا أسواجوة النبوة محمد صلى الله عليه وسلم àti gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo ẹn tí máa ń tẹ̀lé súnnà nẹ́bì náà tí ó fi dìjọ́ alkiyama olùwàmọ́sá kàwà náà kúnnà wọn o amin pẹ̀lú yọ̀nda ọlọ́run níbi áyà gẹ́gẹ́ bá ti gbára wáyànjú pé ká máa rípa mú kọ́pì alkùránì kẹrìmù wa lọ́wọ́ òun ni a yà ọgọ́rùn kan àti mọ́kàndínlọ́gbọ̀n nínú sọ́rọ̀ tó lùbákọ̀rọ̀ ibi tó lùwá tí ń bá wa sọ́rọ̀ pé rọ̀bánà wàbàáfíhìm rọ̀súlà وبعثهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة الجنة ويزكيهم إنك أنت العزيز الحكيم أدعى إني النبي إبراهيم عليه الصلاة والسلام أرانتي النبي إبراهيم ترى لدى لون gẹ́gẹ́ bá ti kà níbi ayàtọ̀ sáájú eléyìí ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك النبي إبراهيم أنت سواجو إن تنتر لدولون أن ربنا وابعث فيهم رسولا رلوا ابعث فيهم وابعث فيهم رسولا nígbàtà nabi ibrahim aléhì sọ́látù wasalam tó tọrọ pé olúwadákun jẹ́ kọ́ máa bẹ nínú àrọmọdọ́mà àwọn ummatan muslimatallaka àwọn ìjọ tí ó jùpá àtẹsẹ̀ àti gbogbo ara wọn lẹ̀ fọ́lọ́un tá ń pè ní musulmi olúwa wá nínú wọn wọ́bà fíhìm rọ̀súùlàá anabi ibrahim sàdúà pé nínú àrọmọdọ́mọ ohun o kọ́lọ̀hun o gbé anabi ọlọ́run òjíṣẹ́ ọlọ́run kọyọ nínú wa eléyìí lànàbíwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ annabi a máa rán wa létí ìṣẹ̀lẹ̀ ńláńlá yìí annabi a máa ní ana dáàwàtú abi ibrahim èmi ni gbígbàdúwà bàbá mi annabi ibrahim alayhi salatu to ìyẹn ni pé àdúwà tá annabi ibrahim se lájọ́ wọn àná pé wọ́n bá fíhìm rọ̀súùlà olúwadákun yóò jíṣẹ́ kan dìde nínú àwọn ummatan muslimatan laka nínú àwọn ìjọ tí ó jẹ́ musulmi nínú àrọmọdọ́mọ ohun annabi ibrahim ọlọ́ndákun gbé òjíṣẹ́ ọlọ́run gbá annabi dìde nínú wọn annabi ibrahim alayhi salatu wasalam bá ti ma nótan annabi ibrahim obi ismail obi ishaq a ma ń tọ́fà tá annabi fi ní àdúwà ilé yìí o gbígbà rẹ̀ òun ni gbígbé wọn annabi wa muhammad sallam dìde òun ni pé bàbá ní gbàgbé níjọ́ta annabi ibrahim ń sàdúwà yìí àwọn mélòó ní jọ́nà àwọn méjì ta ló sì kéjì rẹ̀ annabi ismail ibola annabuwa muhammad sallam ti jáde ní àrọmọdọ́ ma annabi ibrahim òun lára annabi ismail torí ẹ̀lá annabi a fi ma pé ana dáàwàtò abi ibrahim àdúwàtà annabi ibrahim tó se tọ́tọrọ lọ́dọ̀ ọlọ́run níjọ wọn àná pé wọ́n bá fi him rọ̀súùlà èmi lọ́lọ́run fi gbàdúwà náà sallallahu alayhi olúwa gbé dìde nínú àwọn ìran àrọmọdọ́mọ mi ti mọ́ ní kó se mùsùlùmí gbé òjísí ọlọ́run dìde nù wọn rasul àìmìnà risala ẹni àfisẹ́ran òun là ń pè ní rasul àṣẹ láti ilẹ̀ kó tó dípa nẹ́bọ̀ muhammadu sallallahu alaihi wasallam gan dé ohun tí annabi ń bọ̀ wá se láyé kọ̀dàrú wọ́n bá fi him rọ̀súlà olúwa ọmọ ran ọ ń sẹ́ ó sì ma jíṣẹ́ fún àwọn ọmọ annabi adama òun ni gbogbo ibi tí wọ́n ti ma ròyìn annabuwa muhammad sallallahu alaihi wasallam bí wọ́n bá pè ní rasulullah wọ́n a pè ní nabiyullah àbí abdullah ẹrú ọlọ́run annabi ọlọ́run ẹni tí olúwọ bá rán ní iṣẹ́ kódà gbogbo ẹni ọba fẹ́ gbé annabi kọjá àwọn makọmọ́tí mẹ́tẹ̀ẹ̀ta yìí annabi ọwà kọ̀ fún sallallahu alaihi wasallam innama ana abdullahi wa rasuluhu fàkúlù abdullahi wọ́rọ̀sùlù pé ó ti tóun ẹ̀yìn ilẹ̀ mayi àrísàlà bíyàn bá mayi kíyàn jẹ́ ìrànṣẹ́ tani ìrànṣẹ́ ọlọ́run wàlìláhì mathalu àlà kọ́rà bíyàn bá jẹ́ ẹwẹ́ lómi pa bọ́yọ̀ nẹ́rẹ́bù àdúgbò wọn àbílù wọn nìkan lọ́jẹ́ òun náà sì di pàtàkì ń pa pé ní ìránṣẹ́ òun kí wọ́n mọ̀ wò mọ́ ẹni tí ń ránṣẹ́ ni wọ́n mọ̀ fi pọ̀nlé wọ́lèlá ìlmẹ́sàlú aláàlá àpẹẹrẹ tó ga jù tọ́lọ́wọ̀n ọba ni akàwílé yìí kó lè bá ayé wa ni ìyẹn ni pé kí wọ́n pèèyàn ní ránṣẹ́ in tí ó túnmọ̀ bóyá ránṣẹ́ yẹpẹrẹ ni àbí ránṣẹ́ tí ò yẹpẹrẹ ni yọ́ wà látara kíni ẹni tí ń jíṣẹ́ fún tààlà nẹ́bì ń jíṣẹ́ fún sallallahu alaihi wasallam allah olúwọba tó dá mi tó dẹ̀yìn náà tó dá gbogbo ẹ̀dá olúwọba tó ní agbára tó ní kápá lórí ohunkóhun àti lórí ẹnikẹ́ni òun lọ́rán bàbá wa gbà tí gbogbo wa ń wí lẹ́nu kọ́dọ̀ ẹlòmí ń dá lórin muhammadu rasulullah àbí gbogbo bọ́nkálukú bá ti lè wí ìjọ gbà lóòtọ́ pé òjísí ọlọ́run lànẹ́bí sallallahu alayhi wasallam ìbéèrè náà lè fẹ́ jọba kan gbà ìyàn àṣẹ nígbà ọ̀pọ̀lọpọ̀ musulmi ni ọgbà pójísí ọlọ́run lànẹ́bí lónìí iṣẹ́ ọwọ́ ọwọ́ tọ́ka pé muhammadun rasulullah olúwọ́ ọba alákùnlé ṣe ìkọ̀dír kò sí tọ́lọ̀wọ̀ lágbára àti ṣe gẹ́gẹ́ bá ti wí ń jò ní ìgbàta sọ̀rọ̀ ń pa bóòlà ọba ní ṣe kò ní ṣe ni àmọ́ pé ọ̀nà kan lọ́lọ́wọ̀n ilé gbà sí nǹkan kàlà kò sí bọ́bá ipò wu ọlọ́run kí ẹnìkọ̀ọ̀kan wa bí wọ́n bá ti tí wọn ò ní fi wá wọlé ẹ̀kọ́ kan kíyàn ó tó mọ oúnjẹ jẹ wọn ò ní ẹnìkan ò ní sẹ̀sẹ̀ mọ́ kọ bọ́bá tó gbà tí ọyẹ̀kọ́ mọ́ rákó yọ mọ́ rá ọba tó gbà tó ẹkọ́ mọ́ fi ẹsẹ̀ lélẹ̀ yọ mọ́ kọ́dà ọba tó gbà tó ẹkọ́ mọ́ sọ̀rọ̀ àbí ilé ẹ̀kọ́ kan wọ́n kọ́kọ́ ń rúyàn lọ kó tó se gbogbo àwọn nǹkan wọ̀nyí rárá bọ́bá pé ẹ̀sìn sí mọ̀ bẹ́ẹ̀ náà pé kò nídìí bọ́bá ti tó kéyàn ọmọ gbéyàn ti sin lọ́hun yọ ọmọ ẹ̀fílẹ̀ o ọlọ́run ní ránwà nẹ́bí ọlọ́run wa aléhìmọ̀sọ́látù wọ́sẹ̀lá bẹ́ẹ̀ wọ̀húwà alákúlé ṣe ìǹkọ̀dí ọlọ́run lágbára àti se bẹ́ẹ̀ ó ti òun ma yọ ẹnì kọ̀ọ̀kan níran kọ̀ọ̀kan ní generation kọ̀ọ̀kan ìwọ ni ọmọ jíṣẹ́ pé ìtọ́lọ̀ ń fẹ́ ni ìtí ni rọ́sùlùlọ́hì wa àmbìyàwó iṣẹ́ táwọn annabi ọlọ́run wá sí láyé náà aléhìmọ̀sọ́látù gbogbo ọba àbólóhun wá yọnú ọlọ́run lọ́nà kan ta wá wá díẹ̀ lọ wá bọ̀ pé ta ń jíṣẹ́ fọ́ nínú àwọn tọ́lọ́run rán sí ayé ìbòlẹ̀ ti rélé tí ò rí nǹkan kan mú wá jù pérú àwọn ọ̀rọ̀ kọrọ̀ pé sílé iná wá báàdì ni a jẹ́ pé kọ gbà pé lódòdó muhammadun rasulullah torí tí ó padà túnmà ní pé ní òun ní ọ̀nà míì tọ́lọ̀un fi ń sọ fún un pé ìtọ́ tẹ́hùn lọ́rùn ni yàtọ̀ fọ́nà ti òjíṣẹ́ ọlọ́run torí bá bá ń sọ ọ̀rọ̀ lẹ́nu ọyẹ ká ma màdìlúlù rẹ̀ ká muhammadun rasulullahi ni pé agbà pé kọ̀ sọ́nà míì mọ̀ kí lọ́lọ́run kí sì ní ọ̀fẹ́ àyàfi túrù òjíṣẹ́ sallallahu alaihi wasallam torípòun lọ ránṣẹ́ sí wa nígbé èyàn bá ti wá ronú nkankan àbí wọ́n wí fún ní àbóhun náà ló hún bọ́pọ̀lọpọ̀ tí ń hún lónìí tí ò rí tracy lọ ọ̀dọ̀ ẹni ọlọ́run ọba rán tí sànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam eléyìí òun ni àdàpé rẹ̀ ni pé yàn ń se kíni ń se bídíà ń dádàdá lẹ́ẹ̀sìn torí títí dì sin ẹlòmí ọ̀rọ̀ bídíà yí tí yé bí ìgbà tí àwọn kankan sáláwọn ọmọ búyàn àwọn sáàmà takò wá bàbá se léyìí wọ́n ni bídíà ni bàbá tún se léyìí wọ́n là dáadáa lẹ́ ntójí ó rí bẹ́ẹ̀ náà ni pé àyàfisẹ́ níta nẹ́bì yìí bá jíṣẹ́ pé ọlọ́run fẹ́ lọ́nà ẹ̀sìn ọ̀nà ẹ̀sìn là ń wí o kọ́dọ̀ ọlọ́run ò ọ̀nà ayé ọyọ̀ǹda torí àwọn ẹlòmíín náà ń fa bídí àwọn sọ di kọ́bẹ́kọ́bẹ́ tí wọ́n ń fa bọ́n bídí ọ̀wọ́bì kankan nínú ọ̀rọ̀ ayé. No annabi jí ó yé wa bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam òun ní jọ tí àwọn kan annabi kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn sallallahu alaihi wasallam wọ́n wá ń gbin làbídùn láwọn ọ̀nà tí wọ́n bá bí wọ́n ti máa dìbà làbídùn pé a ah, bí i bá dìgbà báyìí o àfi ká ṣe báyìí annabi sọ̀sọ́lọ̀ wá ní ah, bí wọ́n bá ṣe báyìí ṣe kò ní wù ní àwọn wá gbọ́ yí ń gbọ́ pé a ah, annabi ní kọ́rabẹ̀ bá fi ilẹ̀ báhùn yóò wù náà kọ̀ wá wù wọ́n wá padà lọ bá annabi sallallahu alaihi wasallam annabi náà ah, antum a'lamu bi umuri duniyakum antum a'lamu bi umuri duniyakum ẹ̀rin tó bá jẹ mọ́rọ̀ ayé yín tí ò sí pé mo jíṣẹ́ fún yín látọ̀dọ̀ ọlọ́run pé ẹ̀dàkùn ẹmọ́jà sí gbọ́ ọ̀rọ̀ ayé yín tí ọlọ́run ọ̀ràn mi ń sẹ́ pé báyìí ni ẹgbẹ́ là ń wí kọ́dà ìgbésí ayé wa náà èyí tọ́lọ̀ ń bá ti rán ànẹ́bì pé ní báyìí ni ó gbé ọdẹ́sìn náà nù sallallahu alayhi wasallam a máa wọn nǹkan tí ọba ti sí lánà bẹ́ẹ̀ pé à ní ilẹ̀ yóòbá tàwà wà yí o báyìí láàdápò èyàn wá délú ègbó wọn láwọn èé kọlẹ̀ báwa ti ń kọ́ ní ilẹ̀ yìí kò ní ìdí a máa pé mbòlẹ̀yìn ti rẹ́rí kakọ́ báyìí mbòlẹ̀yìn ti rẹ́rí kí kẹyìn ọkọ̀ báyìí ní tàà ń wínú o islam ọlọ́run ọ̀fara níwá débẹ̀ bàbá sì fara nira wa débẹ̀ annabi sọ̀rọ̀sọ́làm ti kìlọ̀ fún wa pé àdínú yóò sọ̀rọ̀ wọ̀lán ṣáàdà áhàdùn ìdínà ìlà gọ́làbà ẹ̀sìn islam rọrùn o ẹnìkan ò sì ní wá fa ìsìláàmù lè lè lè jubọ́lọ́wọ́n ò ti fa àyàfikọ́ rẹ̀ òun ni ó padà sú ẹ̀sìn ó borí ẹ̀ àmẹ́ ìtọ́ bá jẹ mọ́ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn táwọn annabi ọlọ́run jíṣẹ́ fún wa látọ̀dọ̀ ọlọ́run mo ní kọ́dà bọ́ bá jẹ pé wọ́n jíṣẹ́ kan fún wa ń pọ̀ ọ̀rọ̀ ayé wa náà ó ti wà lára rìsáàlà ìsẹ́ ọlọ́run tí wọ́n jẹ fún wa náà nù túláàsì àfi ká gbọ́ ká gbà sí wọn lẹ́nu bàbá gbà ló tó do pé muhammadun rasulullah gba anabi lòdì sí ọlọ́run o òun ni ọmọ ń tọ́lọ́run fẹ́ òun lọ́mọ ń tí olúwa ọ̀fẹ́ torí lè yìí làwọn onímọ̀ aléhìm rahmatullah wọ́n wá sànú wa wọ́n sàlàyé fún wa wípé bẹ́yàn bá fẹ́ wẹ́ tọ́fẹ́ mọ́kàngákàngbá kò ń bí ọ̀rọ̀ bídíà àfi kọ́ mọ́ àwọn nǹkan bí márùn-ún àbí mẹ́fà kan tọ́ ma fi wọn iṣẹ́ rẹ̀ wò pé sílé isi wà lójú ọ̀nà nínú ta nẹ́bì jíṣẹ́ sallallahu alaihi wasallam àbútí rékò ní ojú ọ̀nà òun làwọn bọ̀ wá bítù àwọn bí àwọn tá a máa fi wọn iṣẹ́ tèèyàn bá ń se tí ó rò pé tọ́lọ́un ni tí ó sì ní mọ̀ kó ti kú ò ní tọ́lọ́un torí pé ní ìran bídíà àwọn onímẹ́ masala yí pé orísi ńláńlá méjì ni bídíà pín sí bídíà kan bẹ tó pé ní kìí síyàn bẹ òun ni bídíà tún asliya àwọn bídíà tún hakikiya bídíà tí kò fi bí kankan jọ ẹ̀sìn tá nẹ́bí gbé wá sallallahu alayhi wasallam bí kíyàn dé masalasi kan nísìnkọ́ bá wọn ma láago

òun làwọn àdádá lẹ́ẹ̀sìn òun ni máa mú ṣáàtì bí júwe rẹ̀ pé tọ̀rí kọtún fi dí ní mọ́kítàrà tó dọ́hí aṣàràyà òun lọ́nà kan lójú ọ̀nà ẹ̀sìn náà láàní àfihàn lọ́hun kọ́dẹ̀ yìí òun nìkan kọ́ tó dọ́hí aṣàràyà yóò wà fojú àtàrà jọ ọ̀nà ṣẹ̀rí àtànẹ́bì mọ́wàá bí àdánwò bí àwa nù yóò jọ bí èpóhùn náà ni òun sì kọ́ eléyìí làwọn àfáà wa ní bó ní èyàn òkò sí wá ní dàrú bá ti wí oúnjẹ tàbí nǹkan ní tafsiru ti gbẹ̀yìn gẹ́gẹ́ bí àdúrà nẹ́bí ibrahim kẹ́ àríná manasikana e olùwádàkùn fọ̀nà tí a fi sìn ọ tí ó tọ́ gbà fi hàn wá mẹ́jì ọ dàrú bó lẹ̀sìn ò se ní dàrú tẹ́yìn ò ní mọ́ se àdádá lẹ́sìn tọ́lọ́ tánẹ́bí ní kó lò bèdè á ti ń dọ̀láàlá wàkúlò dọ̀lálá tí ń fi náà gbogbo àdádálẹ̀ ọ̀nà ànà ní kò sọ́nà mọ̀nà ń bí bídá kò sí ọ̀nà ìmọ̀nà kúlù lànàbìrí kúlù bídá tí ń dọ̀lálá wàkúlò dọ̀lálá tí ń fi náà gbogbo ọ̀nà ànà pátá iṣẹ́ náà sì ni àmá iná wíwọ́ oní stages àwọn tí ó gbèrè nù náà òun lẹni tó bá ti kíni tó bá jẹ́ kéfèrí sọ́lọ̀ torí ká gbọ́yìn náà yé o annabuwa muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ ahadithi lannabi a pé irun ka bá yíò iṣẹ́ náà ni àmọ́kọ̀sùkọ̀ tún ma pọ́ntọ̀ ìtumọ̀ kúlù bídá àti ń dọ̀lálá wà kúlù dọ̀lálá tí ń fìdá bóò ní ò sí wá ní dàrú àríná mẹ́nà sí kànà mọ́ láwọn alfáà wá gẹ́gẹ́ bí ẹ̀rí wọ́n wo sun alkùrán alkarim àti sunna nabuwa muhammad sallallahu alaihi pé àwọn tí ó ma jọ ẹ̀sìn tí èsì sáré in tó fi wọn àwọn ni àkọ́kọ́ bẹ́ẹ̀ almakan tábẹ̀rẹ̀ látorí ayé wọ́n láwọn ìran ẹ̀sìn kan ń bẹ tọ́ láyé táà ti máa ṣe àbí táwà náà mọ́ pé a bẹ́yàn bá ṣe rú ẹ̀sìn báyé o àfi kó débi báyìí bí ìgbà tẹ́yàn bá fẹ́ ṣe tọ̀wá fún kò síbò míì mọ́ lórílẹ̀ ayé yìí tí wọ́n ti ṣe tọ̀wá fún kọjá kíni alkaab al-musharrafa gbogbo ọjọ́ tèyàn bá ti wá lọ se tọ̀wáfù láyè mí tọ̀wáfù náà ló se o bẹ́yàn tí ma yípo kàábà náà ló se gíní ló yípo àmọ́ bí ọlọ́run ti ní ó se kó ti se kí ló se yìn ó se bí díànù àwá ní ma kí a ibi tàwáfù náà ni <laughs> nísìnse kọ́dọ̀ ó kọ ọlọ́run gbọ́gbọ́ tí wọ́n ń kálùkùrá ní olúwa fàáyè pé bọ́bá tọ̀wáfú o ibi tàà ti mọ́ tọ̀wáfú ìjọ tí tọ̀wáfú bá ti lọ àyè bò míì e owulẹ̀ jọ ẹ̀sìn ni ẹ̀sìn ni tọ̀rí kọtùn fi dí ni mọ̀tara tó dọ́ọ̀hí àṣàràyè nídàkejì ẹ̀wẹ̀ àwọn àbádà kan wá ń bẹ tó lúwọ̀ fàyè sí àwọn àbádà kan bẹ tí kíní olúwọ̀ fi ààyè sí ìjọ òun náà bá ti wá ronú pé rákùn bàbá fẹ́ ṣe kí ní ẹjá pàdé ń bí báyìí o kí ló ń se òun o ń se bí dí àrùn kọ́dàbọ̀ pé láìláìlàlá alkùránì ló ń ké mẹ́ bọ́bítù ìrántí ọlọ́run ìpé ọlọ́run ìdárúkọ rẹ̀ ìbẹ́ kọ̀ Ikpe àfibọ́ bá débi báyìí ọ̀yẹ́bùkúrú na lọ́ha kìyàmán wakọ̀ọ̀dán wà àlá òun lẹ́fì rí pa muhammad sallallahu alaihi wasallam kọ́dà bí ọba wọ ilé ẹ̀gbin ọládùá ọládìkìrì tí ó se bí ọba jáde ó ní kíní ọládìkìrì tí ó se bí ọba sùn ó lè tí ó se bí bá rìn lọ ó lè tí ó se ńgbà tó nígbé èèyàn bá wá ládùá pàtàkì àdùá pàtàkì ni o ẹ̀rákùn ẹja pàdé ní masalasi àbáláyé àbí kan àbí nlé ẹnìkan i introduce ààyè síbi tí olówó olúwo òfin gíní tí ó fa ààyè sí kínú bèdè àmì ìwọ́ kan máa wo pé kọ́dà àṣìṣe nǹkan mímbẹ̀wà láàrín alkùnrin náà láńké kọ́dà ẹ̀wọ̀ kọ́dẹ̀ ẹnìkan tún se wá sí fún wa ń bẹ́ẹ̀ àní olúwa ló ní ọ̀thọ́rítì pé ibi tí mo ti fẹ́ kẹ serú bá dà yìí ni èyí tó bá fi síbẹ̀ ọ̀gbọ́dọ̀ gbé lọ ibòmí gẹ́gẹ́ bí àpẹẹrẹ tọ̀wá fún èyí tó bá wá ní mọ̀yọ̀ndá gbogbo bí tí ẹ bá wà ní kẹ́ ti sé ká wá restricti rẹ̀ ká fún pé àfibẹ̀yàn bá dé ààyè báyìí kó tó ṣe ọ́dà dáadáa lẹ́sìn tàà nábí ò jíṣẹ́ náà nù sallallahu alaihi èyàn ń fi ń kún náà nù àkọ́kọ́ tó ma fi ń wara rẹ̀ wò pé ǹjẹ́ tí ń se yìí ń bẹ nù rìsálà ìsẹ́ta nẹ́bì jẹ́ sallallahu alaihi wasallam ẹ̀kẹ́jì bí mo ti wí lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ náà lẹ́ àmà tó lọ àwọn bàádà kan bẹ tọ́ láyé tó ní àsìkò téèyàn máa ṣe kíni bọ́ bá ti gbé e kó lásìkò ní kí ló ń seun ò ń se bídí àrùn bíyàn bá pe àyílà nísìn tọ́ wá dà ní ẹ̀pẹ́ sọ látù dórí lòun ó kí láago márùn ó sì kí sọ látù bíyàn tí máa kí náà sí ẹ̀sìn ní se wọn àbí ń dádádá lẹ́ẹ̀sìn àdádálẹ̀ ni kí ló dé ní títorí pásíkò tó lúwa ní kí ó se nkí ń se ohun ó gbé lọ àsìkò ìbòmí ọ̀dà eléyìn lè má yìí tó torí ẹlòmí ayé ń bẹ́ obìnrin bá sùn àbọ́gbàgbé o pé ma náà ma a ní sọ̀dá àti áó nà sí àhá fàlìsọ̀lẹ̀ ha hìnà yàbùkúrò èyàn bá sún àbọ́gbàgbé tí ọ̀rántí ìgbà rántí náà ní kó kírùn èyí wọn ò túnmọ̀ bídíà o sẹ́mọ̀ pé ta ló jíṣẹ́ yíhun ta ń jíṣẹ́ kí ni ò jẹ́ yíhun ọdí bídíà torípa nẹ́bi jíṣẹ́ pé àyè léyìn bẹ̀ sọ̀lọ̀ níta ń wí náà nù èyí tí ọba ti nípa nẹ́bi jíṣẹ́ lọ́dọ̀ ọlọ́run èyí wọn ò lè jẹ́ kò lè já dáadáa lẹ̀ mọ́ àmọ́ àwa lọ́wọ́ àbọ̀ ọ rí bì kan pé ànẹ́bi jẹ́rú iṣẹ́ yìí ọ dà dáadáa lẹ́nu o tá ànẹ́bi ní kó lòbí dáa àti ń dọ̀la àlà èyí tí ó fi yé òun láàwẹ̀ táwà yìí ramadan olúwa ní ẹka gbáwẹ̀ nínú oṣù kíni nínú oṣù ramadan ẹnìkan wá ní à èmi ò ní sín lé náà ìgbà tí ramadan bọ̀ sí wọn ibi tí ń wà òun bẹ lágbà ibi tẹ́mi ọ wà lásìkò òun bẹ ó se kíni ọ̀làgbà àbáwọn sẹ́mọ̀ káwọn kan àwọn ìlú kan bẹ láyé wákàtí mélòó làwọn fi ń gbáwẹ̀ nísìnyí gbogbo ń tàà fi ń gbàwẹ̀ bọ́yá bí wákàtí mọ́kànlá sí méjìlá àbí àwọn ìlú tí ń gbàwẹ̀ 20 hours ń bẹ àwọn ní 21 kọ́nà àwọn ní 22 hours ń bẹ tó pé gbogbo páwọn ó rí pé lẹ́sù lẹ́sì tó mọ́ padà wákàtí mẹ́ta mẹ́rin náà ni kẹ́yàn wá pé mọ̀fẹ́ travel lọ bẹ̀ nínú ọdún ìtàwẹ̀ ọbọ̀ sí se júnù lẹ́láwẹ́ ọbọ̀ sí lọ́dún ìtọ̀ èmi ọgbà tẹ̀mẹ́kalẹ̀ ní april kọ̀wá jẹun fọ́gbọ̀n ọjọ́ sí ọgbà àwẹ̀nú àbọ́sẹ́lọ́hun ọsẹ́lọ́hun tọba ní ọ̀rọ̀ mọ̀bọ́ náà lòun gbà o ó sì gbà gbogbo bí yẹn ti gbà náà lọ́gbà ọjẹ́ sàárì ó sínú ogbòntọ́lọ̀ ní àmọ́sẹ̀ kò sí àmọ́kí lọ́ sọ ẹ̀sìn di ẹ̀sìn tọ́sọ́ dàdádálẹ̀ òun ni gẹ́ni asiko kọ̀ṣọ́ àsìkò tí ọlọ́run fi rán nẹ́bí sọ́lọ́lọ́hù aléhì wọ̀sẹ̀lẹ̀ torí náà ọ̀nà kejì inú o gbogbo ọlọ́run bá ní àsìkò ma se nǹkan báyìí se gbé e lọ ìbò at the same time èyí tí ọba fásìkò sí àwọ̀ lẹ́tọ̀ọ́ ká se gíní ká fásìkò sí kọ́dà nù tẹ́lòmí ọmọ tí ọmọ lọ́rán òní ká mọ̀ dáyàn ní àdúwà àti náà fílà kan ọwá introduce àsìkò tọ́lọ́run ò pé dandan ká se ń gbà náà mo ti witness ọ̀kan rí <laughs> kọlọ́nkọ́ mọ́sá àsámọ̀ náà wa ní mọ́sálásí annabuwa muhammad sallallahu alaihi wasallam àwọn kan àwọn èèyàn pàtàkì ní wọ́n láti nigeria wọ́n sì dé wọ́n kálásárì tán mọ́sálásí wọ́n sálámọ̀tẹ́ ìmá tún yànná fílá inú àwọn tí ó tẹ̀lé wọn tọ́jọ́ mọ́ kí wá pé ẹni táwà mọ̀ pé ẹ sọ fún wọn pé wọ́n èé yànná fílá ẹgbẹ́ kí lòun náà tó fi bọ̀rọ̀ jẹ́ bá ti ma mú ẹ̀sìn inú gbá ẹ̀fílẹ̀ o bọ́yá wọn dá ní o <laughs> bọ́yá wọn se gíní ta ń lè dá yànná fílá àfọ́lọ́hun kọ́ fi rán ànẹ́bí sọ̀lọ̀ ọ̀sọ̀lọ̀ ẹ̀wọ̀n kálukú lọ mọ́ bọ́yá wọ́n dá láti lé ní wọn ò lè dáyàn náfílà tí ọba ti báyìí tọ́lọ̀n fi rán ànábì mọ̀ tí ọba fi báyìí tọ́lọ̀n fi rán ànábì ń sẹ́mọ̀ torí pẹ́ sìn ni torí náà ó di mélòó ó di méjì ẹkẹta aláàdàdì aláàdàdì òǹkà mo ti wílẹ̀ kan yẹn ká tètè máa wí méjèèjì òun ni kí wọn náà máa ronú bàbá ti mú àlàádádù nísìn kí ni túnmọ́ rẹ̀ àwọn kankan ń bẹ tó lúwa níye ìgbà báyìí òun ni ẹ̀ṣẹ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ ó lè kò sí gbọ́dọ̀ sí kíní ọ̀gbọ́dọ̀ dí zúrì rẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ márùn-ún kò sí gbọ́dọ̀ jẹ́ mẹ́ta torí pé olúwa ní bọ́ọ̀bà kírun yí o iye báyìí ni òkì ibi tó lúwa ọ̀bá ti wá fi adàdí tí ó fòǹkà sí ìwọ náà lẹ́tọ́ àti sekíní àti fòǹkà sí ẹlákùn ẹjá gbọ́ ìsìláàmù yìí gbogbo ẹni tó rò pé ẹun la fi wíńdò ní ká sọ kó clear kọ̀sẹ́ni ó ní kéyàn ọmọ ìyànná fílà lóru ààwẹ̀ àmọ́ authority wo ni wọ́n ní láti pé ló ní o mẹ́jọ ni ó lọ́la o mẹ́wàá ni. Lo, kò sẹ́ni tó lè sọ yóò àfọlọ́hun tó bá fi rán tani tó bá fi rán nàbí sọ́lọ́sọ́lọ́ ntọ́ sọ náfílẹ̀ òru ò ní di àdádá lẹ́sìn nù torí pé ibi tí olúwọ ò ti ní iye báyìí mọ́ fẹ́ o àwa wa ń gbẹnu rẹ̀ sọ pé má se jù báyìí lọ o gbọ́dọ̀ se jù báyìí lọ fọ́lọ́hun lálẹ́ yìí o torí náà inú tá a máa sọ òun ni al-adad onka ibi ọlọ́run bá ti fòǹkà sí nǹkan dòmbẹ̀ èyí tí ọ bá sì fi sí ọ̀lẹ́tọ̀ àti wá mọ̀ hun òǹkà ọ̀rọ̀ tí náà fi lánù bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àdúà náà ọgbẹ̀ni tí ń dáyàn ní ẹsẹ̀ kùránì 1000 ẹsẹ̀ iláìláìlá 5 million authority wo lo ní tó fi ń wí bẹ́ẹ̀ bẹ́yàn bá ti sẹ̀ yíò náà wọ́n wùlẹ̀ ń se láìláà ìlàláà ní bídíà ní àdádálẹ̀ ní ó ti kú ní ta nábi fi jíṣẹ́ sọ̀lọ̀lọ́wọ̀ àríyí wọ̀sẹ̀lẹ̀ ọdí mélòó ọdí mẹ́ta inú ta ma ṣọ́ òun ta fi ń sin lọ́hun ọlọ́run ní àwọn kan tó ní bẹ́ẹ̀ bá se nǹkan báyìí nǹkan báyìí ni ẹ lò lápèjúwe bẹ́ẹ̀ bá fẹ́ paléyá gíní ma fi paléyá ìran mẹ́ta ni òkè ságbò nìkan bí èyàn bá ní àgbò bí ọba pàgbò kọpara nkúnmí àbí gíní àbí màálù gbogbo ẹ̀ lọ́lọ́n yọ̀ǹda mẹ́tẹ̀ẹ̀ta yìí lolúwa sí gíní lọ́yọ̀ǹda ọlọ́run ọmọ páwọn ìrìnrìn mi bẹ ọmọ àmúnibẹ́ bá pa iléyà o inú mẹ́ta yìí ni ti mú bí bá lọ pa nǹkan mi nǹkan sọpa léyà bí bá pẹ̀sìn ẹ́ tó ní inú ta nẹ́bí ròyìn lẹ́sìn ń ròyìn rẹ̀ síbòmí níbi jihadu o ti specify rẹ̀ pé àwọn eléyìí o òun lè yàn fi paléyà gbogbo ẹni tí ń sì ń wí tí ojú rẹ̀ ò tó náà pé kọ́dà bọ́sá díẹ̀ náà lẹ́ní ẹ̀ẹ́sá pa ọ̀rọ̀kọ̀rọ̀ ni o bíyàn ọba ti ní tọ́lọ̀ ní ti kẹ mú wá láyé yìí ni láyúkà lífòlọ́hù nafsan ìlàwùsà àmọ́ kọ́dà bá díẹ̀ lèyàn bá ní náà kẹyàn sá ti dunnú Ah. tí yẹn bá mọ̀ kó ń fẹ́ sẹ́mọ̀ pé annabi pé ẹran kan ní ṣáàtù láhmin ṣáàtù láhmin ẹran tí yẹn pàjẹ́ ní ẹ̀bá lóun fẹ́ pàdìẹ jẹ́ ń jọ ọdún ẹnìkan ò múyàn sí pé kọ́dà adìẹ mo délé wọn jọ ọdún adìẹ wọn jẹ kìí sí haramu o àmá níyàn pé mo fẹ́ pa ódóhíyà ẹran léyà kọ̀gbọ́dọ̀ tayọ mẹ́tẹ̀ẹ̀ta torí náà èyí òun náà bẹ ibi ọlọ́run bá ti ní nǹkan báyìí ní ẹlò kẹfì serú báadà yìí òun la gbọ́dọ̀ lò èyí tí ọba sì ní ẹlò nǹkan báyìí àwọ̀ gbọ́dọ̀ pé àdúrà yìí o ní ẹba se yàsín o kí ni magbá ẹ́ àgbò àbí ẹba kẹbá kọ́ra o àbíkọ́pa mọ̀lú kọ̀dáa torí pé kọ̀sẹ́rí kan tọ́lọ̀ ń fi níbẹ̀ yẹn bá se bọ́bá ti kéyà sí o àfi kí gbogbo àwọn tí máa sọ nǹkan tẹ́yìn ọgọ́rọ̀ pé ah, a wà láì kòrá ní lásìnké kọ́dà àwí nǹkan méjì ọ̀dá mẹ́ àmẹ́ ti introduce ń tọ́lọ̀un òfin rán annabi sallallahu alayhi wa sallam ọdí mélòó ọdí mẹ́rin ẹ̀karùn-ún alhaiya alhaiya kọ́dọ̀ ọlọ́run fẹ́ bàbá sí àwọn ẹ̀sìn kan fún rẹ̀ ni ọlọ́run òun lọba tó lè pé tí mọ fẹ́ nì ojú e fún wa kí bàbá sẹ́sìn kan báyìí ní kẹ múra bẹ́yàn bá lọ hajj nísìn àbí yọ lọ múra sí ó lè wọ bùbá àti sokoto kókó òun lọ sí múra àti hajj àfi kọ́ wọrú kíni kọ́ wọrú aṣọ kan bọ́lọ̀ ti fẹ́ ń bẹ̀rùn níjọ́ yẹn bá wá ń wọrọ aṣọ yìí lọ bòmí ìtọ́lọ́wọ̀n òkè ọwọ́ ń bẹ kí ní gbogbo ẹni tí ń pé a ṣe ní tí ń bọ̀ yẹ dákun aṣọ àṣẹ o lẹ́sìn lọ ń dálẹ̀ o á tún gbé ara nàìjíríà bí àbíyàn bá wọ alhai'a olúwa ní àwọn ibìkan pé bẹ́ẹ̀bà se nǹkan báyìí o báyìí ní ẹ̀sẹ̀ a gbọ́dọ̀ serú yíò níbò míì tọ̀ ibi tọ́lọ̀wọ̀n bá ti wá ní ẹmúra bákan kéèyàn kan náà wá hún pé bẹ́ẹ̀bà wá o irú nǹkan báyìí ní ẹwọ o aṣọ funfun ní ẹwọ wá o àbí aṣọ dúdú ní ẹwọ o ó ti dàdádá lẹ́sìn ó ti dín tá ń pè ní kíni bídí àwọn ọbọ̀ wá bí tún wọ̀nyí nìyẹn tí bídí à tá ń pè ní albídí àtú al-idọ̀fìyà tí mo lóhun ló le jù ní tó fi le ni pé gẹ́gẹ́ bí ìmáàmù ṣáàjì bí ti wí tùdọ́hí àṣẹ̀rẹ̀yà yóò jọ ọ̀nà ẹ̀sìn gbèyàn bá débẹ̀ tí ó pé ní alkùránì lọ bá lọ́wọ́ wọn láìláhàílàláwọ́ wọn wí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ngbà tí ọ̀kan bá ti rí nínú àwọn nǹkan kàkalẹ̀ yìí in ma ń bí ka àbẹ́ ìtọ́lọ̀un òpẹ́ fi sí sí kò sí ókọ̀ míì ń jẹ́ ju bédé àlọ́ ó ti wà wínú hadith wa aisha rọ̀bí ọlọ́wọ̀ anhagba wa pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa rọ̀bí ọba kankan nínú ẹ̀sìn wa yíò fi amrina hadha hada ntí ò sí ń bẹ́ fàhúwà rọ́dùn wọ́n ka wọ́n lẹ̀ ló kò sí padà ní òun ló ní nǹkan kìí sí tọ́lọ́hun kọlọ́nkọ́ mẹ́jà síṣẹ́ àṣẹdànù o ọmọ ẹ̀dàkùn ẹjẹ́ káwa náà ká gbọ́rọ̀ ká gbọ́ kìlọ̀ alkùránì kẹrìm ká muhammad sallallahu alaihi wasallam mọ̀sánjò ní gẹ́bí àpẹẹrẹ tí mo mú wá pẹ́ ni ó kí àìmọye rákà tọ́kẹ̀yìn sí ṣébí ìmọ̀jìsọ́ tọ́kẹ̀yìn sí kibla kò kírun tọba ipọ́ mọ̀ọ́mọ́ bí wọ́n ní kíbúlà ní wá ní ẹ̀yìn lò wọ́n kọ̀ sí bọ́bá kí ẹgbẹ̀rún ráká ọkàn sí exercise lásán ni kí ló dé nítorí pé kọ tẹ̀lé lánà torí náà ẹ̀dàkùn ẹja fi èsì pàtàkì jùlọ sẹ́mọ̀ pẹ́ ni tí òwú lẹ̀ sẹ́ ìbáadà òun náà ní retí ẹ̀sàn kan lọ́dọ̀ ọlọ́run àmì èyí tó burú ni kéyìn ó se wàhálà kó se wàhálà póhun sin lọ́run kọ já sí forugbádá ọlọ́nkọ́ mọ́ sọ̀rọ̀ wa bẹ́ torí ẹ̀ lọ́lọ́run fi rán àwọn òjíṣẹ́ ọlọ́run wà bá fi him ọ̀sùlán mẹ́nuhun yẹtùlù àlẹ́yìn àyà àtìkà kí làwọn annabi ọlọ́run wá se yẹtùlù àlẹ́yìn àyà wọ́n kẹ́ àwọn àyà ọlọ́run fún wa gbọ́lọ̀n bá ti rán annabi ọlọ́run yóò sì tún fi tíra tẹ̀lé e fún pé in tí ọ mọ̀ kà fún wọn nìí òun làwá fi ní alkùránì kẹrìmù táǹkà yẹtulú àlẹ́yìn àyà àti ká anábì kí alkùránì fún wa sallallahu alayhi wa sallam ó kè fáwọn sọ̀hábé àwọn sọ̀hábà náà kè fáwọn tàbíùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ni alákọ̀ọ́kọ́ ń kè fẹ́lẹ̀ kejì títí tó fi kùnrin tiwa náà ìdán yẹtulú àyá chika ọ̀rọ̀ ń bẹ̀m̀bẹ̀ yẹ́tùlú àdéyìn annabi ọlọ́run ní olúwa ní ọ̀rọ̀ àyà ní ọmọ ké àyà ọlọ́run ìyẹn ni pé gbogbo bí tí èyàn bá ti ní ẹwà gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ní kọ́ o ẹ̀rí bí wà sí ti dánlẹ̀ yóò bá lónìí ẹni ó ti sẹ̀wákàwé ó tó dé yóò gbọ́ọ̀rọ̀ tẹ́lómi ń bá yínú àwẹ̀ tí ètànà ọ̀tọ̀ làwọn tó bú ní èsìn ó ti tó àwọn tọdún yìí tí ó bù ẹ̀dàkùn sọ́rọ̀ ọlọ́nà yẹtùlù àlẹ́yìn àyà àtìkà kéèyàn mọ̀ pé gbogbo ẹni tí ń bá ń yanu tí ń bá ń pé ẹwà gbọ́rọ̀ lọ́hun à ń se wáà sí alimami bilkoyi mi ni wúwa kalmuwaki'i anila kalmuwaki'i bí ẹni tí ń sáyìn ló kọ lọ́hun ni o òun ló fi se tíra ńláńlá ni tó pè ní ló kọ ọba gbogbo àgbánlá ayé torí náà ẹ̀dàkùn ẹmẹ́jẹ́ agbáṣẹ ìtọ́ni láyé kọ̀ sẹ́ni tí è fẹ́ ríru temptation bẹ́ẹ̀ nígbàtọ́lọ̀ bá fún ọ ní ààyè kọ́ lè sọ̀rọ̀ káwọn èèyàn ó sì máa gbọ́ ẹni ọ sì ọ ṣètọ́ ni ó wí fún ọ pé ìbọnú wà sí ogbú àmọ́kẹ́yàn ọmọ kọ́ṣà rẹ̀ pé yẹtulúwà lẹ́yìn àyà ti kọ́dà àwọn anábí ọlọ́run olúwa ní wọ́n ma ké fún yí àyà ọlọ́run ni wọ́n ma ké wọ́yún alimuhum alkitab wọ́yún alimuhum alkitab títún lànàbí ọlọ́run wọ́n ma se yọ́ ma kọ wọn ní tíra yọ́ ma yọ́ ma kọ wọn kéwú ìtumọ̀ rẹ̀ nù àsínú sí àwọn ànábí ọlọ́run ní kí wọ́n mọ́ kọ́yàn ní kéwú kò sí tẹ́yàn fi jáfá tí ọba mọ́ kọ́yàn ní kéwú gbogbo ẹni tí wọ́n bá ń pè láàfá àwọn náà mọ́ tẹ́yàn fi ń jáfá lóríṣiríṣi ọ̀nà nàìjíríà lónìí ẹbọ pọ́nbélé ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ táwà náà mọ̀ pé ọlọ́wọ̀n ìwà tí ọ̀ dá bí ìsìná bí káparọ́ òní ọba rẹ̀ lómi wọn wà á pé alfa àmọ́ bí wọn bá fẹ́ jẹ́ àfa tọ́jú opportunity tó ọba ní ọmọ jẹ́ káwọn èèyàn ọmọ ọ̀rọ̀ ọlọ́run máa kọ́ àwọn èèyàn lọ́rọ̀ ọlọ́run eléyọ̀ wá túnmọ̀ pé àfibíyàn bá ẹsẹ̀ dálé kéwúlẹ̀ o tọ̀rẹ́ lómi ma sì nǹkan mí gbọ́ àmọ́ gbogbo opportunity tí èyàn bá ní anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam gbogbo kéwú táwọn sọ̀há bẹ́ ké ń bọ́ wọ́n ti ké inú masalasi gbogbo ògbà lànẹ́bì ń kọ́ wọn kéwú ní kọ́ wọn yóò alẹ́mù ohun alkitaba àmọ́ kò sí ní téèyàn fi já tí ọba mú wáyọ̀ alìmọ̀hún alkitaba torí pé alùlámáú wárátàtul àmbèyà àwọn alfáà ni wọ́n jogún àwọn annabi ọlọ́run kí sì ní iṣẹ́ wọn ni yẹ́túlúwọ̀n aléyìn àyàtíkà wáyọ̀ alìmọ̀hún alkitaba ẹ̀dàkùn gbogbo bí ayé bá ti lè wùkọ́ hama ẹjẹ́ ká gbìyànjú àǹfààní pọ̀ níbi kéèyàn ọmọ kọ́yàn kéwú ara ń fa ní tí ń bẹ́m̀bẹ́ ní practical experience ni pé wọ́n náà mọ̀ mọ̀ kéwù sí ni ọgbẹ̀ tí ọba láníyàn dáadáa pé a kí n kọ́ àwọn èèyàn káwọn èèyàn náà mọ̀ nǹkan yìí tèmi mọ̀ yọ mọ̀ mọ̀ sí ni àǹfààní ti ara tẹni tí ń kọ́yàn nù torí pé ńgbà tí ọba ń kọ̀ yìí yọ mọ̀ sílá káìtì ẹ̀ náà sí gíní sáwọn tó yẹ kí wọnú owó pé a àṣíbá ilẹ̀lẹ́ ìtún àkọ́kọ́ àǹfààní nù ká tó má wà sọ ládátẹ́yìn ó ní lọ́dọ̀ ọlọ́run ipé in sisẹ́ àwọn annabi ọlọ́run wọ́yọ̀ alimuhun alkitaba èyí ń ti ẹni ọba nímọ̀ ẹni tí ọyẹ kóhun náà kéwú ń kọ́ yìí fún wa lára pé àṣẹ ìmọ̀ alkitabu bẹ̀tàlùm wáyọ̀ alìmọ̀hún alkitaba àṣẹ́bẹ̀yàn bá fẹ́ mọ kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ọ̀fẹ́ yọ́lọ ṣe gíní yọ́lọ kọ ni o kéwé fò mọ́yàn o àti sọ̀tán ibn abbas rí fúnra wa lọ́pọ̀lọpọ̀ ibn abbas tó ké sẹ́nìkan tí wọ́n jọ jọ́dọ̀ ń náà pé àwọn sọ̀hábì àndábì yìí ení èjì wọ́n ń lọ o gbogbo ọmọ tí ń bẹ lára wọn jáwọ́ ọmọ tọ̀ wọ́n lọ́ọ́ ká máa lọ ké kí wọ́n bá ti kọ́ wa nísìn bí wọ́n bá ti ẹ̀ sí mọ́ odi ti wa nu ẹni ó wí fún jọ òun wò pé ní irú rẹ làwọn èèyàn mọ̀ gbé ìmọ̀ ìmọ̀ ta ni ó bì ọ̀ yìí ń kéwú olóhùn ọ̀dáhùn òun fún rẹ̀ náà lọ sọ nù biography ààrẹ o ọláfijọ́ tó ń bá òunjọ́ tó ń wá rí tí ibùnà bá sì táwọn èèyàn pé síwájú rẹ̀ tí wọ́n wá ń pé kí lànẹ́bí wí ń bí báyìí kí lọ gbọ́ lẹ́nu àbúbákìrì ń bí báyìí ń gbà tó wà láyé olóhùn wa ní ká na ha àkọlà mi nìí eré ọmọ yìí pé jù tóun lọ àwọn èèyàn wá bí i pé kí ni tó mẹ́ torí rẹ̀ bí pé lọ́wọ́ kó pẹ̀pẹ̀ lọ́tẹ́ ọ̀rọ̀ lẹ̀ pé ó pè òun pípé ilé ìdáhùlẹ̀ mọ́ jókòó súúrú tá mọ́ sọ̀rọ̀ tí ò wúlò yá lọ ká mọ́ lọ kéwù torí pé mọ́ sọmú nínú àdánwò tí ṣe ìtọ́ ni ráyè wọlé kásọ̀ fi ṣàbábi ahìlì súnnà òun ni àlùbíbà ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀dàkùn ẹja fèsì eléyìí tí a bá fi ma gbogbo olú tí wọ́n ti serú ẹ̀ àbọ̀ rẹ̀ ọ̀dá at least emile narrate experience báwa ti bá àwọn alfáà wa ngbàtà dẹ́mọ́kà tàdé madina ní saudi a sì mọ́ bó ti dà ngbàtà fi kó mẹ́ ngbàtó ti ń bi pé lamọ́yẹ́ wà pé ọgbọ́n tàà fáà kíníwí <laughs> ọ̀gbọ̀jí ṣéwù kìíní náà fún lésì òun ní gbogbo àdánwò àdánwò gbogbo ilé ìtẹ́wà ń gbọ̀hún sẹlẹ̀ àmọ́ tí yẹn bá se ṣìgáàlù ara ẹni pẹ̀lú pé à ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ àfà lèmi fẹ́ kọ́ ò àfà yí èsè màláíkà kèésì ìsè máa súnmù kọ̀sáàfà tí ò ní sẹlọ́hùn kọ̀sáàfà tí ó sì ní níbi tí òun náà kù sí ìtúnmọ́ kìí se màláíkà kìí sì se màásùmùnù bẹ́yàn bá láǹfààní kọ́pà kíèsí rẹ̀ fàbíà wà nẹ́ẹ̀mù al'amuru bil wà náàyú anilmunka àmì ìtàfi ma wá lọ pé wọ́n se kí báyìí wọ́n ò se kí báyìí ẹ̀dàkùn ẹja fèsì iná ọ̀nà madáhílú àṣẹ̀tọ̀ọ̀nù inú bí ti ṣètọ́ni ti ma ráyé ní nàìjíríà yìí nìkankọ́ lọ́dọ̀ sàbábù alìsúnnà àti ara àwọn ọ̀nà tí yóò fi gbárẹ̀ lọ́wọ́ ṣètọ́ ní ń bẹ̀rún ni pé mọ́ra ayé mọ́sí gíní mọ́rí gíní mọ́rí ayé ìyẹn ni pé ọkùpáì ara rẹ pẹ̀lú orísìírísì tí ó wúlò fún ìmọ̀ lọ́nà ayé àbí lọ́nà alkiyama nígbàtí ọba jẹ́ sáyé ara ọ̀nà tí torí gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ èèyàn wọn ò lè máa sọ̀rọ̀ lónìí kọ wà ń bẹ́ ọ̀dákẹ́ wọ́n máa sọ lọ́lọ́ ọ̀dákẹ́ gbọ́ bá yà wọ́n náà padà mọ́ ẹ tí ò bá ti sáyé ẹni tí ibùnà bá sì tí wọ́n jọ jẹ́rọ̀ yóò ní wíbẹ̀ pé káàná àkọlà mi nì ya ọmọ yìí orí rẹ̀ lọ o ẹ̀dàkùn káwa náà ṣe pẹ̀lú tí ó wúlò fún wa ẹmẹ́jà a máa tàwọn èèyàn lọ́rẹ ọ̀fẹ́ sẹ́mọ́rẹ̀ ọ̀fẹ́ òní gbogbo ẹni tẹ́ bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹ̀ ń bùn o nínú kíni nínú sẹ́rẹ̀ tí wa o torí náà ní bí a ti àwọn tí ọmọ pé iṣẹ́ ọlọ́run ní yàn ẹjáwọn èèyàn ọmọ tẹ́yìn gbagbara yìí bá ti ma àwa tí àwa náà yẹ ká kọ̀ǹkọ́ ìjáwa náà rẹ́dì ní títorí pé in ti ń jẹ́ ọ̀rọ̀ alkitab kéwú ìmọ̀ tọ́lọ́wọ̀n àti tànẹ́bì kéfò mọ́yà sallallahu alayhi bọ́bá ìpé kò ní ìdí ní àwọn ibùn àbáṣì ọ̀yẹ́ wọn mọ́ dàmú kí àbí muhammad ọ̀tíbùnà àbáàsì náà se wàhálà ọ̀dàmú ọ̀padà wá hàn níjọ́ tí àwọn àgbàlagbà tí wọ́n tó ìbùnà àbáàsì bí táwọn náà wò pé èése wó bí tá a bá wà ọmọ yìí náà sì mọ́ jókòó mẹ́ ọmọrù náà tó máa pé kọ́ wọlé láyé ayé kìláfà ọmọrù rọ́bì ọlọ́hu àná sọmọ pé yóò se bẹ́ẹ̀ lára àgbàlagbà míì pé à èmi náà bí wọ́n ọmọ yìí ọ̀dà <laughs> sí kémi náà mọ́ ọmọ tèmi náà wá ẹwà wo hekima umaru ọba wọn jà ọwọ́ adijọ́ kan gbogbo wọn jòkó gba àwọn àgbàlagbà yìí umaru ní kébùnà bá ṣe ọwọlé bí jí máa wọlé náà umaru wá ju mọ́sí aláàlẹ́ pé áyà kan ń bẹ́ fil qur'an kẹrì bóòlẹ̀yìn tù kí ló túnmà sí ìdájá anásùrùlọ́hí wàlfàtẹ̀ ní ti umaru jù sí wọn jọ náà òǹkàlùkù eh, eh, wa ń wíjẹ òǹkàlùkù wíjẹ ẹmọ́rù wa ní ẹjọ́ mọ̀ yínà ó kò wíjẹ náà ibn abbas ló tú ibn abbas tá nẹ́bí bẹ́lọ́ pé wà á lé múhú àtàwì nínú ẹni tó mọ̀ tẹ̀síwò alkùránì jù ní ibn abbas ibn abbas ní àyà yìí ló fò wá la pé ájàlẹ̀ ànẹ́bí súnmọ́ ìpé kíni ìgbàtà ànẹ́bí ó lò ó sì kíni ó súnmọ́ wọ́n mọ̀rún ní wà láì bẹ́ẹ̀ mìíràn ti rí nù ìjọ òun lọ̀pọ̀lọpọ̀ títí ma bínú pe kí lọ mọ́ ọmọ yí wá yọ ma á jòkó ti àwọn àgbàlagbà ń bí ọkànkú wa dákẹ́ àmọ́ ibi tí mo fẹ́ lò ń bẹ̀yẹ ni pé ibùn abbas sí kíni tààlàmà ọlọ́ọ̀kẹ́ ni o ó se wàhálà rẹ̀ ni o ẹ̀dàkùn ẹja wa náà bàbá ti lágbára ma ẹja wa ma bàbá wa ń wá ìmọ̀ yìí kájìnà sẹ́sẹ́ kájìnà sí kíni ẹ̀sẹ̀ nítorí pé àṣírí rẹ̀ ń bẹnú alkùnrin alkẹ̀rí ìtumọ̀ jìnà sẹ́sẹ̀ bọ́ bá fẹ́ ní ìmà ṣekùnà ṣekà mínúlọ́ ibrahim rahimahullahu ta'ala àwọn bàbá wa bàbá madina ọlọ́nkọmọ́sà kẹwọn kò ṣàlékún àánú rẹ̀ fún wọn kò forí jẹ wọn ẹnu wọn directly mo ti gbọ́tàn yìí wọ́n nígbà tí táwọn sẹ́ṣẹ̀ dé aljami al ní madina bàbá ní ti nàìjíríà tí ikú ò ní ara tàwọn náà gbà wọn àwọn wá ma lọ wá sí sheikh mohamed alamini shinkaiti ní àwọn tí olúọba tó se ní aya àmì ọlọ́run pé bọ́lọ̀ bá fẹ́ fún yà ní mọ̀ yóò fún òní bàbá mohamed alamini shinkaiti tí ó pé ní èyàn bí yàn bá ń gbọ́ mímọ̀ kí wà àwọn ìmáàmù máàlìkì ìmáàmù sáfì tíyàn bá fẹ́ dáùtù ẹ̀ àbí ìmáàmù buhari tí ẹlòmí ń dáùtù lónìí ọlọ́run wá farú àwọn bàbá ṣìǹkìtì bàbá ṣìǹkìtì died in 1973 pọ̀lọpọ̀ àyínà wọ́n ti 1973 bàbá ṣìǹkìtì dáhùn wí ni wọ́n sẹ̀sẹ̀ kú ááyà ọlọ́run ni wọ́n nípa àmà sheikh mahmud uh, sheikh uh, sheikh na amin ibrahim nínú àwọn tí wọ́n láǹfààní àti kéwu níwájú bàbá ṣèǹkejì ni wọ́n àti bàbá albani gbogbo àwọn wọ̀nyí tẹ́ ń gbọ́ yìí jamiu islamiyya ló kó gbogbo wọn jọ ní yunifásitì madina ni wọ́n ti ń kọ́ àwọn èèyàn kéwu ńgbà wọ́n ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ àti bàbá bombaz rahimahullah ta'ala ní kúkúrú wọn ní ńgbà táwọn wa àwọn báwọn bá wá lọ wá sí bàbá yìí àwọn ò ní mọ bo ni kéwu ti ń jáde gbé ah kéwù kan bá bàbá yìí ní lógìgì kò sí ibi tí wọ́n mẹnu lé nú kéwù wọ́n mọ̀ bá lọ ní àwọn èèyàn wá dìde ń jọun sẹ́kàmín ní àwọn ẹsẹ̀ dé saudi ni wọ́n ká nukú mẹ́bà ti kéwù tán wọ́n dìde àwọn jòkó ọkú èèyàn márùn-ún àwọn lẹ́lẹ́ka àwọn ọkú èèyàn mẹ́rin àwọn sì kẹrin ọkú èèyàn mẹ́ta títí títí tí ó fi kọ àwọn pẹ̀lú bàbá yìí nìkan ìdáwọn sí ìrètí náà nù àwọn lọ́rọ̀ dáwọn ọba bàbá ìsọ́ kẹ̀ẹ́sì sọ́rọ̀ tẹ́yàn máa sọ lójú gbogbo èèyàn pé ọmọ nàìjíríà lèmi wọ́n láwọn wá sọ fún sheik mohamed alamishi kí tí ń jọun pé ya sheik ẹ̀fún àwọn ní ilẹ̀ amú èyí <laughs> ò làwọn tó ké gbogbo gbáà bá lọ ọgbọ́n ọdún àwọn olè mọ́kéwú tó èdè ẹ̀tẹ́ yìí mẹ́ torí náà àwọn ọ̀tanra àwọn táwọn dó sí táwọn ò ti bí dí lọlé pé orí ìlà ẹ̀fún àwọn náà ní <laughs> rahimahumallahu ta'ala ọlọ́nkọ́ kí kejì wa bú ẹ̀rì pé torí èdè ìlà ọ̀fẹ́ ìhàmù ọlá pé àwọn ti sí tẹ́ní síngá pé àwọn ó sì pọ̀ inú àwọn ti dùn pé alhamdulillah ìtàwọn wá lónìí ọwọ́ àwọn bàbá bá mẹ́nu lé àyà suratul baqara wọ́n ni tí wọ́n wí fáwọn jọun náà pé ọfẹ́ ìlẹ̀hámù ọfẹ́ nímọ̀ واتقوا الله ويعلمكم الله واتقوا الله májẹ̀mú ọlọ́run ni واتقوا الله ẹbẹ̀rù ọlọ́run o ويعلمكم الله fún rẹ̀ ní ọkọ̀ yìí ni ma òun làwọn ẹni ọlọ́run fi máa kìlọ̀ pé inú tẹ́yàn fi máa tọ́lọ́run fi máa sọ kéwúrọ̀ fún yàn ní kéwú títọ́lọ́run àti tànẹ́bí tí èsè kéwú ti ṣẹ̀tọ́ ni o òníkéyàn ó fi bẹ̀rù ọlọ́run kùn torípolú awíbẹ̀ nù sọ́rọ́ tó lùbá kọ́ra pé wọ́n tẹ̀kù lọ wọ́n yóò alẹ́mùkùnmọ́ lọ ẹbẹ̀rù ọlọ́run ọlọ́run ọkọ̀ yẹn ẹ̀ mà kọ́lọ́nkọ́ mọ́sá àjogún mà tí ó la àlùbáríkà fẹ́ni kọ̀ọ̀kan wa. wọ́n yóò alẹ́mùkùnmọ́ kìtàbà wàlẹ́hẹ́kìmá. alimami kọ́tàdà nínú àwọn tí máa túmọ̀ alukur'an kẹrìmù kó pọ̀ ni oni yóò alimu humul kitaba wal hikima ay alkur'anu wasunna òwe tẹ́ bá ti rí wá yóò alimu humul kitaba wal hikima gbogbo ẹni ọba ní ìtí ń bẹnu alkur'ani nìkan lòun ó fi sin lọ́hun kò lè jẹ́ musulmi kò lè jẹ́ kíni kò lè jẹ́ musulmi gbogbo ẹnu la fi wí tọba ní kò sí tó kàn pẹ̀lú súnà o kò sí tó wọ́n fi hadithi se o kò lè jẹ́ musulmi kọ́dá bẹ̀rẹ̀ látorí kíni látorí arkanul islam alhamsa kamati kọjá orígun ẹ̀sìn márààrún tó jẹ́ pé bóni al'islamu ala khamsin kama fi hadith ibn umar radiyallahu anhu ma bẹ̀bẹ̀ umar ti gbà wánu àbí inú ṣàhádà inú eh, arkanu islami ni wa ikọ́mọ̀tí sọ́lá wa ikọ́mọ̀ sọ́lá wa ìtaí ah, azakat bí yẹn bá wo alkùrán alkarim láti ilẹ̀ dópin gbogbo tí ń bẹ̀m̀bẹ̀ náà nù pé àkímú àkímú ẹgbẹ̀rún dó fọ́lọ́wọ́ ẹ̀kírùn bóò ti kí bóò ti se kíní bóòlò ti kí kò sínú alkùnrin alkari inú hikima inú suna ló ti rí annabi lọ́lọ́run rán kọ́ wá sàlàyé kíni kọ́ wá sàlàyé èyí tí àlàyé rẹ̀ tọ́ wà lódíndí nínú alkùnrin alkari ká annabi ọwá fọ́ sí wẹ́wẹ́ ọwá fi ọdún ọdún mélòó lànàbì fi fọ́ alkùnrin alkari mú sí wẹ́wẹ́ 23 hmm? years mẹ́tàlá mẹ́wàá ní maka àti madina sallallahu alayhi wa sallam torí náà inú àwọn ọ̀rọ̀kọ́rọ̀ àti àsàkásà òun ni káwọn kan máa pẹ̀ra wọn ní alkùránì yíò àwọn kùránì wọ́n tún ló kọ̀ọ̀kan tí wọ́n ń pè wọ́n lẹ́yìn ọba wọn ní sangiliti kùránì sangiliti gbogbo ẹn tó bá ní sangiliti lòun kò lè jẹ́ mùsùlùmí a bí pé sọ́ọ̀ká ìlà lónìí rákà mélòó lókí sọ́ọ̀ká lásàrí tò ní mélòó lókí bọ́bá wá ní mẹ́rin mẹ́rin lòun kí a gbé alkùnrà ní fún pé sangiliti rẹ̀ ibi tí mẹ́rin bá wà ń bẹ̀ yọ jáde fún wa bí tó ti rí pé kẹ́yìn ò kí àìlà rákà mẹ́rin kẹ́yìn ò ká lásàrí kàkà mẹ́rin torí ẹ má jẹ́ ká gbaṣẹ́ ìtọ́nà láyé bẹ́ẹ̀ al'insanu àdówó ma jẹ́ kò sí tó sún gbogbo ẹni tí ń sọ̀ta súnà àbí ń tanú bá fà ládìífì ju pé ọ̀má wọ́n wá wò pé shortcut ni pé kakú gìbò gbẹ̀gílẹ̀ <laughs> wulẹ̀ wá ń bí súnà ọ̀hún kílẹ̀ wulẹ̀ wá ń bi hadithi ọ̀hún alkùránì ti tó alkùránì tó àmọ́ta lọ́sàlàyé alkùránì kẹrì tàlọ́lọ́n fún alkùránì gan rán ìbóló ti ma alkùránì gan kéyàn ọmọ alkùránì gan mẹ́nà súnà kéyàn ọmọ pé ọlọ́run wí báyìí ìbóló ti ma mẹ́nà súnà ìgbé ànẹ́bì ní torí gbogbo tí bẹ̀rẹ̀ náà alkùránì ní pé ànẹ́bì lọ́lọ́un ní ànẹ́bì ní ọlọ́un ní tí bẹ̀rẹ̀ náà alkùránì náà nù kèsì pọ́lọ̀ ní bá wa sọ̀rọ̀ directly torí náà nínú àwọn àdánwò gbà ti kíkówọ́ rọra bọ́bá ti ráwọn kan ti ń péjọ súúrú tó ẹgbẹ́ táwọn bá kí tètè sá fún wọn o wọn kò bọ́ o kò síbẹ̀ yẹn ti lè jẹ́ mùsùlùmí àfi kó má dìí fi máa alkùnrin alkari sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam èyí tí ń ṣe fọ́ sí wẹ́wẹ́ ìtí ń bẹ́ nù alkùnrin alkari annabuwa muhammad sallallahu alayhi wa sallam annabi ń sàlàyé alkùránì fún wa ó sì fọ́ sí wẹ́wẹ́ ẹ̀sìn fún wa bó láti sin lọ́hun sọ̀lú kàmọ́rọ̀ ẹ̀tò mú ní òsọ̀lù ògbélé ìlàáfi lè yọ kíni láàfi lè yọ súnà kó nú ẹ̀sìn o gbogbo ẹni tí ń bá ń takò súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ọ fẹ́ wú ẹ̀sìn ni o ògbẹ̀ntẹ́ bá rí tí ń bá mẹ́nu bá súnà àbádìífì kò sírun tí irú bẹ̀ lè tòjú pé ọfẹ́ wó kíni ọfẹ́ wó ìsìláàmù yányán ni àpèjúwe kékeré mọ̀mọ́ wá ní kọ́dà arkanu ìsìláàmù gan láwọn orígun mara àrùn ìsìláàmù tẹ́yàn ọgbọ́dọ̀ mọ́ ní kò sí bó ti níwọn àfikọ́ orí inú súnà kọ́ra láyé rẹ̀ inú súnà nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam torí náà alìmọ́ mọ̀kọ̀tà dájú yé wa pé alhikma huna as-sunnah ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ويزكيهم أرانتا والنبي الله واسنو وما فوما ọmọ ànábì adama eléèrí ni wá àwọn ànábì ọlọ́run ara ṣe tí wọ́n wá ṣe ni wọ́n yúzákì him wọ́n ma fọ̀wá mọ́ nínú iṣẹ́ àwọn ànábì ọlọ́run tí ọ̀sẹ́ni ti ń se tọ́ pọ̀ mọ́ lónìí òní tẹ́síkíà ìfọ́ àwọn èèyàn mọ́ kìí se pé a kó ọsẹ àti kankan bò èèyàn là ń pè pé wọ́n fọ́ èèyàn mọ́ o ayé tẹ́síkíà tó nufus amúrọ́dùn kùlùb àwọn àrùn ọkàn káwòsàn òun ni alimami ibn al-qayyim rahimahullahu ta'ala ibn al-qayyim ni atibu tibban n ta n pè ní tibu medicine ọ̀nà méjì ni tibu kulub wa tibu abdal ìtọ́jú ara àti ìtọ́jú kíni àti ìtọ́jú ọkàn ọlọ́wà se ni láàánú ara òun làwọn èèyàn mójútó wọn ọ̀kọ́kọ́ kan àwọn okú alìmọ́mù wá bẹ̀bẹ̀ mùnábà náà sọ bẹ́ẹ̀ pé òun sì mọ̀ bóun bá ráwọn èèyàn tí wọ́n sunkún pé lámọ̀yín kú òun sì mọ̀ pé ẹni ọkàn rẹ̀ ti kú ọdún mẹ́wàá sẹ́yìn tẹ́nìkan ò sì sunkún <laughs> yàní máa ta kọlbù ọkàn ẹ ti kú ti pẹ́ ń bọ́dì wá lọ ni wọ́n wá ń se kíni ni wọ́n wá ń sunkún bẹ́ẹ̀ tọ́ bá pé a mọ́ tí ń jẹ́ ọkàn ni ìnàfil jásádí mọ́tọ̀gá ìdásọ́lọ́ha annabi ló wí bẹ́ẹ̀ sọ́lọ́ ọ̀sọ́lọ́ pé kíní kan bẹnu ara wa o bọ́ bá ti dá gbogbo ara dá bóhun bá sì ti bàjẹ́ bọ́dì lásán ni kíní nǹkan náà aláwọ̀ hiyar kọlù òun lọ́kàn wa ara táwọn annabi ọlọ́run wá ṣe nú o tẹ̀síkíyàtù nufus ifo ẹ̀mí àwọn èèyàn ìfọ́ ẹ̀mí mọ́ mo nínú tó kéré nínú sí àwọn ànábì ọlọ́run tí ààrẹ ni ti ń jẹ lọ́pọ̀lọpọ̀ mọ́ lónìí òun ló fi dàbí ìgbà tó pé ní wáàsí ń gba bí wọlé ń gba etí ọ̀tún àwọn èèyàn wọlé ń sì ń fò jáde ní etí òsì torí pé ọkàn yẹn ti le ọkàn ó ti ṣe kíni ti lé kí sì ní téèyàn máa fi fọkàn mọ́ òní dẹ́rù ọlọ́run bọ́mọ ànábì adama dẹ́rù alkiyama báwọn èèyàn kama ka ahwalu alkiyama àwọn tí ó sẹlẹ̀ lálkiyama tí ó sẹlẹ̀ lálkiyama kẹrù òfin máa bàyàn pé a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí náà ẹ̀dàkùn gbogbo àwátá bá ní àǹfààní kan àbí mìí láti ma yọ́ àlémù hún alkita ẹjá fi kún wáyúzákìhìn wáyúzákìhìn ẹ mọ́jọ jẹ́ pé fíkíwù nkankan àdíìtì nìkan láàmà kọ́ àwọn èèyàn àwọn náà nǹkan gidi ni wọ́n o wáyọ̀ àlémù hún alkita bá wàlẹ̀hẹ́kìmọ̀ àmẹ́ jẹ́ kí tẹ́síkíyà náà kún wáyúzákìhìn a máa fọ àwọn èèyàn má ìwò àrùn kíni àwọn ọkàn kí làwọn àrùn ọkàn bí ìgbéraga kí làwọn àrùn ọkàn bí agidi kí làwọn àrùn ọkàn bí ìbínú kí làwọn àrùn ọkàn bí ahun gbogbo ẹ̀ làwọn àfáà jọun se tí ránpa rẹ̀ wọ́n ni àmúrọ́dú alkùlù àwọn ààrẹ tí ń dààmú ọkàn tí ọ̀sábẹ́rẹ́ tọ́ràn kò sí abẹ́rẹ́ tí wọ́n gún yàn pé bá ti gún <laughs> kò ní lágídí mọ́ bẹ́ẹ̀ bá ti gún gírímọ́nká rẹ̀ ọ lọ ni tí ó long ẹ̀dẹ̀rù ọlọ́mbà ẹ̀ẹ́sọ àwọn tí wọ́n ti rò pa àwọn ga tí wọ́n wálẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo orí eléyìn wáyú ẹ̀dàkùn nínú sí àwọn annabi ọlọ́run ní o gbogbo ẹni tí bá sì ń jí sí àwọn ànábì ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ tí mo ní ó kéré láyé táwa wà lónìí òun nù ẹ̀já múra sí i àwọn tí ọ̀rà ń bẹ lọ́pọ̀lọpọ̀ kọ́dà bó pé yún náà lèyìn ó mú tí ó mọ kọ́ àwọn èèyàn tí ó mọ kà á fún wọn lọ́kọ̀ọ̀kan ọ̀dà irú àwọn tí ọ̀rà tẹ bá dún tán pè ní azóòlù ara tí máa ṣe kíni tí máa fọ ọkàn mẹ́ni tí ọ̀rà tọ́ba pé àwọn àhàdíìsù tó lẹ́sẹ̀ ńlẹ̀ ní bẹ́ẹ̀ tí ń kọ́ wa ní ìráyésá ìráyésá torí pé àdánwò ní pé bíyàn bá ti ń fókọ́sì ayé púpọ̀ yọmọ gbàgbé alìkìyàmọ̀ kọ̀ sọ́gbọ́n rẹ̀ dìmọ́ tẹ́yàn bá fi ń fẹ́ràn ayé bẹ́ẹ̀ ni alìkìyàmọ̀ ó sì mọ́ yọmọ jìnà yọmọ gbàgbé rẹ̀ bẹ́ẹ̀ olúwa ò pé káwá kan ká fi kógbá kan òun làdó àwọn mùsùlùmí fi jẹ́ rọ́bà náà àti náà fi dúnìyà hasanatan wàfíìlì الآخرة حسنة وقنا عذاب النار ويزكيهم إنك أنت العزيز الحكيم أبولوا أدواني ربنا ربنا أدواني نغاتي وأقباري إنك أنت العزيز الحكيم نغاتي وأقباري أدوا تايا تاكوكيني إنك أنت التواب الرحيم أرى حكم آداب الدعاء أرى أنوي قوى ní pé mọ́ owó kọ ọlọ́run wo lọ bá ń tọ́ fẹ́ tọrọ mu òun ni ọwá fi kì lásìkò nígbàtà nẹ́bí ibrahim tọrọ wàtúbà alẹ́ iná kò pé ìnáka ń tẹ́lá azizul hakimu wàtúbà alẹ́ iná ìnáka ẹ̀hẹ́n àmọ́n bí wọ́yọ̀ alẹ́muhumul kìtàbà wal hikmata wọ́yọ̀ zakihim ìnáka ń tẹ́lá azizu ọ̀rọ̀ hikmanu inú àdábùdùn torí ẹ̀ ní òfin ló kọ̀ kan mọ́ àwọn okọ̀ ọlọ́run sì nítumọ̀ ibi ọba ti yẹ kó kí ọlọ́run pé alwahab kì bẹ́ẹ̀ ibi tó bá ti yẹ kó kì ní alaziz kì bẹ́ẹ̀ ń bẹ nù ayà méjèèjì ta kéyì ẹ̀rì anábì ibrahim náà lọ́sàdọ́ méjèèjì o àmọ́ sẹ́sàánú okọ̀ ọlọ́run èwo lọ bá àdúà kọ̀ọ̀kan mu ní pòsíṣàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni gbogbo ayà alkọ̀rọ̀ kẹrìm tààkàn máa rí pé nǹkan báyìí lọ́parí àyà yìí nǹkan báyìí lọ́parí àyà yìí gbogbo ẹ̀ ń rí léètì máa ń tọ́lọ̀ ń wí ni òun nínú àkọọ́lẹ̀ nínú kéwú ọ wà nù tàn pé àrọ̀bí yìí lárúbáwò kò kàn kọjá lọ́kọ̀ mọ́kéwú àmọ́ gbọ́ lárúbáwá wọ́n lọ́wọ́ gbọ́tẹ́ nìkan ka àyà wọ̀sáríkò wọ̀sáríkọ̀ tó fàkọ̀tọ̀ àìdíyàhùmà inú àyà yìí wọ́n máa sọ ń gba dòrúsù wà láàsìmá ìwọ̀sífà ti fẹ́ láàkìdà pé lárúbáwò kò yí wá gbọ́tẹ́nìkan kí àyà yìí pé wàsáríkú wàsáríkọ̀ fákótọ̀rú àìdíyàhùmà jaza'an bí ma kásàbà nakalan minallahi wallahu eh kini kini yan yo pari aya na wala ko wallahu azizu hakimu nani ẹ̀bá wò but in tí lárúbáwá yìí gbọ́njọ́ ní pé wàláhù gọ̀fúrú rọ̀hì wọ́n lọ́wọ́ ni àà lọ́wọ́ká na gọ̀fúrú rọ̀hì mẹ́lẹ́mẹ́ pọ̀pọ̀ lárúbáwá ah, kò tó mọ̀kẹ́gbà kìíní yóò kò fúlò òun mọ̀ pé gàfúrú rọ̀hì mù lọ́lọ́run àmọ́ bọ́bá pé gàfúrú rọ̀hì mù lọ́lọ́run yóò sì pé wọ́n gé lọ́wọ́ ẹni yí wá gbọ́ ẹni tí ń kí alkùránì wọ́n lọ wá gbọ́ wá lọ sí alkùránì wá rí pé òun lòun kéèkéèkúkè torí gbogbo ayé alkùránì kẹrin ọ̀rọ̀ ọlọ́run ọba ni torí náà káwà náà mú eléyìn nínú àdábò dùnà ní àwọn orúkọ kan tọ́jẹ́ 99 ó néjù bẹ́ẹ̀ lọ o kí láàfin mọ̀pọ́lọ́ néjù bẹ́ẹ̀ lọ Hmm? sọ́lọ̀ níjú 99 names lọ àbẹ́nu tó nínú ó níjú bẹ́ẹ̀ lọ ẹ̀rí ń bẹ torí pé ń bẹ nú hadithi mẹ́ta nẹ́bi ní as'alukabi kulismin huwa lakasa mẹ́ta bihi aw anzaltahu fi aw allamtahu ahadan aw ista'tharta bihi fi ilmi al-ghaibi 'indaka àwọn kọ̀ọ̀kan bẹ tẹ́nìkan kan ọ̀ma tó pọ̀ fún rẹ̀ lọ́mọ ọlọ́run fún rẹ̀ nínú tẹ́mi náà fi sọ́lá ni pé ẹ̀ ní mọ́ ní ọkọ̀ mi yìí kọ́rọ̀ wa nù hadithi míì pé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tí gbogbo ẹ̀dá bá ń dààmú kí ta lọ adama ta lọ bá tí gbogbo wọn ta padà sọ́dọ̀ anábìwa muhammad sallallahu alaihi wa sallam láti ṣe ṣàfáà lábí àlàárà sí ọlọ́run ànẹ́bí ní jọ náà olúwo tún wá sí gàgá fún mi tí ń tún mọ̀ nú àwọn ọkọ̀ rẹ̀ nínú tí ń mọ̀láyé sallallahu alayhi wa sallam torí náà iná lèláhì tí sàátán wà tí sàáyínà sìmá kò tún ma pọ́lọ́wọ̀n ní ju 99 names lọ 99 names yìí náà kìí sì dandan pé gbé ìtẹ́rí tí wọ́n ń tẹ̀ sẹ́yìn àwọn kùránì kan gbogbo ẹ̀kọ́ kọ́ lọ́wọ́n òun la fi sọ́njọ́ ní pé rọ̀ṣídù kò sínú ọkọ̀ ọlọ́run ẹ̀ sì bá tí wọ́n tẹ̀ sínú inú ẹ̀yìn ẹni alkùránì torí ẹlòmí ilé pé akílọ́ adé tí wọ́n tẹ̀ èyí tó dé tí wọ́n fi tẹ̀ àwọn orúkọ yìí inú àwọn tó gba hadithi wá fi súnà lè máa mẹ́tẹ́rìmìdì bí yàn bá wọ hadithi iná lè láhì tẹ́sàn-án ẹnbẹ̀nu buhari bẹ́ẹ̀ àmá alìmọ́mù buhari ẹn tí ọ bá ma kírímà buhari alìmọ́mù buhari ọ̀tayọ mẹ́àtán ìlàwàhídà man àṣọ́ha dákàlàjàn nínú súnanù tírmìdì ni a ti wá rí pé wàhúwà lọ́hù lẹ́bí láìláha ìláhúwà arrahmanu arrahimu tó fi parí síbi arrashidu asọ̀bù ẹnìkan ló gbìyànjú pé jẹ́mi ó àwọn ọkọ̀ ìjọ kò sínú àdíkà nàbí sọlọ́lọ́ ọ̀sọ́lọ́ torí ẹ̀ ní òfíìsì nínú kẹ́ni inú sọ̀hó ìmáàmù buhari torí náà ìgbìyànjú tẹnìkan ni gbogbo ìgbìyànjú sì ní ó ṣeéṣe kí ọ wọlé ó sì ṣeéṣe kọ́ mọ́ wọlé ìtumọ̀ ń táwọn àfá aládìíbi sí ń pè ní ọlọ́mùl hadithi nìyẹn gbogbo ẹ̀wọ́n ti yanjú gbogbo ìtọ́jẹ́rọ àà èyí tí ọ̀dáwà lójú àà nẹ́bí òwélé yìí ilé ilé ànábì wí ibi ó wí dé ní sallallahu alayhi wa sallam wa yi zakihim innaka anta al'azizu al-hakim al'azizu al-hakim al'imam ibn al-qayyimi inú àwọn alfáà tí wọ́n sọ̀rọ̀ púpọ̀ nípa àwọn orúkọ ọlọ́run ọ̀nà ibn al-qayyimi àtàfà àwọn ibn taymiyyah rahimahumullah ibn al-qayyimi ni kìí se lásán lọ́pọ̀lọpọ̀ bí ta bá ti rí alàzízù kí ní sábà máa tẹ̀lé alhakim ọ̀pọ̀lọpọ̀ ayà kùránì bọ́lọ̀mbá ti ròyìn rẹ̀ pé àzízù lòun in tí sábà máa tẹ̀lé náà ní pé kí ni hakim ibn al-qayyim ni in tí olúwa ń fún wa gbọ́yé ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìzà tàhlú anil kí ni jẹ́ àzízù ẹni almighty nù lọ́dọ̀ ẹ̀yìn ilé ìbò ìyẹn ni pé ẹni tó gbọngbọ́n bí yòbó ti túnú ẹni tó ṣe gíní ìyẹn ni pé ẹni tí ma káàyàn láyà tí ó sì sí nkankan tó kàun láyà kò sí tí ò lè ṣe almighty ibnul kọ́yìmì ní gbogbo ẹni tó bá wá nírú agbára tó pọ̀ báyìí nínú ọmọ ẹ̀dẹ́ èèyàn kì í sábà sí hikima pẹ̀lú ẹ̀ yóò si kíni yóò sàgbára nílò ọlọ́run wá ń fún wa pé azizu tọlọ́run o síbẹ̀ náà o hakimu ni o wàhúwàlá azizu alhakim ẹ̀bùn kọ́yìm na at the same time ọ̀pọ̀lọpọ̀ ẹni ọ bá gbẹ̀wọ̀n lágbára yóò gbọ́n bérebére àmá kò ní sí gíní pé àtọ́ wọn kọ̀ yagbára lẹ̀ o ọba kan wùn òun ó lo ọgbọ́n níbi ọba ti yẹ ọba sí wùn òun ó lo kíní òun ó lo agbára wàhúwà làzízú alhaki ìgbẹ̀lkọ́ yìí mẹ́ni tá a fi máa sábà rí combination alàzízú alhakim lọ́pọ̀lọpọ̀ ayan rahimahullahu ta'ala naam àti àfa abdullahi ti bá wa bẹ́ẹ̀ náà ni jaza an bí ma kẹsàbá nàkàlà mìíràn wàlọ́hù azizun hakim pé ọlọ́run ọlágbára o àmọ́ o hakim síbẹ̀ náà kèésì ló hakim ni òun lọ bá fákútọ̀ rú àìdíyàwó mọ́ agbára nù pẹ̀lú yẹn bá jalè ẹgbẹ́ owó ẹ̀ lárúbáwá yìí ní ńgbàtẹ́ wa parí ayẹ́ wa ní ọlọ́run sí láláforí jìn aláàánú àà aláforíjìn aláàánú kọ́ ni <laughs> ọba sì yá kó eléyìí mú lárúbáwá tí ó kéwúnù ẹniyàn náà padà wá lọ wo alkùránì orípòhùn lòun sì ké nípa báyìí ká pàkíyèsí wa náà ẹlòmí ma lo opportunity gbóhun jẹ ìmáàmù kò sí sẹ́ni ọmọ kéwú tóhun lẹ́yìn yọ́ọ̀kàn ma ebi àti bí gàfúrú rọ̀hímà àti àzízù àkímù mo ti rí example rẹ̀ ní o yọ́ọ̀kàn ma parí rẹ̀ bóhun bá sá ti ẹ̀yìn náà ma wo satellite ẹmọ omi ọba ń kírùn maka bí ń madina kò sí bí ma mọ́ ti ṣe mistake jí wọ́n dákẹ́ torí pọ́rọ̀ ẹnìkan kọ́rọ̀ tọ́lọ́n ni ngbàtí wọ́n bá wá dákẹ́ lónìí tí wọ́n ké bẹ́ ẹlòmí ò rò pé kò se nkankan yọlọ́n bá pẹ́rẹ̀ ní àzízọ ẹ̀pẹ́ ń gà ńlá wọn lèyìn gbogbo ẹni tí ń se ń lo pé ní tankú ma ń gbogbo àjẹ́ tó lẹ́yìn mi iná kó ń náà bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni o táà gbọ́dọ̀ yí padà kọ́dá harafi ẹyọ kan bẹ́ àgbọ́dọ̀ yí padà ní alkọ̀rán kẹrì kọ́lọ̀kọ́ ma ṣe àsàforíjì fún gbogbo wa o ẹ̀hẹ́ ká tó kò lórí àyà yìí ọ̀rọ̀ nípa ilé ọlọ́run kíkọ́ òun la sọ débìí wà ibi arúfáàrú ibrahim olùkọ̀wà àìdá minalbait ọ yẹ kí n sàlàyé nkankan minalbait ilé ọlọ́run nínú ìtàn bí kaaba ti wà lónìí yẹn ó ti di ẹ̀ẹ̀mà àrùn tí wọ́n kọ́ kaaba báwọn ó sì di ẹ̀ẹ̀méje tí wọ́n gbèrò àti kọ́ ọ wà ìdíyàrúfàwò ibrahim àti ká nígbẹ̀rẹ̀ àyà yìí wà ìdíyàrúfàwò ajẹ́ ọmọ kí yàrúfàwò ń bẹ̀ ń túnmọ̀ pé kí ni annabi adama ti kọ́kọ́ kọ ilé yìí kí túfánù tó ṣẹlẹ̀ òun ló fi wá dé tí annabi ibrahim fi yàrúfàwò ibrahim kọ̀wáìdá mẹ́nàlbẹ̀jì àmọ́ ń jẹ́ ìta annabi ibrahim mo bá annabi ibrahim ti má kalẹ̀ òun là ń rí lónìí òun kọ́ àmá ìpìlẹ̀ léyẹn kò kó ń bi tọ́ wà ní títorí pé ń bẹ́ nu haditha nebu muhammad sallallahu alaihi wasallam òun nígbà tá nebu ibrahim náà ọ̀rọ̀ fáà rẹ̀ olúwa ọ̀kan pé sálọ kọ síbi kan yarufa'u ibrahim kọwa idamina albeit torí wọn lọ́kàn kan bí tí kaaba wà yẹn ni albeitul ma'amur lọ́wà ní sánmà albeitul ma'amur ni ọwà nu hadithi pé gbogbo ọjọ́ ayé sabu'una alfan min almalaika 70,000 malaika ọlọ́run ní ọ̀rọ̀ kìríkà ọ̀kankan bẹ́tùl ma'amúrí wọn lọ́lúwa gbé alkaaba al-musharrafa ibi ọ wà ní sánmà bẹ̀nà lọ wà nílẹ̀ kọ́dà àwọn tí ó mọ̀ ń pa geography àti musulmi àtẹ́jú èsẹ musulmi nù wọn wọ́n ní kaaba ní sẹ́ntà ayé àárín ayé àárín gbogbo kíni àárín gbogbo ayé òun níbi tọ́lọ̀ ń gbé kaaba ká wọ́n náà mú ẹni máa púpọ̀ wòó torí náà kẹ́ẹ̀kàn se pé wọ́n kàn kọ́ síbì kan àṣẹ ọlọ́run ni kọ́dà gbogbo èyí tí wọ́n tún kọ́ náà kọ̀ wá yẹ̀ ní kíní kọ̀ yẹ̀ níbi tí ó ṣe déédéé bẹ́ẹ̀tùl mahmúrì tó lùwà tọ́pa wọn láṣẹ gbé wọn kọ látàyà nàbí adam alayhi salam but mo ní ọ̀dẹ̀ mélòó gbogbo ẹ̀ ló sì ní sábàbí àkọ́kọ́ lè ta nàbí adam kọ́ alayhi salatu wa salam ẹ̀ẹ́kejì ní títání anabi ibrahim alayhi salatu wa salam lẹ́yìn ìtàn annabi ibrahim wa ismail torí kamara ti wa ibi yarfa ibrahim alkowa idamin albaiti wa ismail àwọn méjèèjì wọn kọ́ o lẹ́yìn ìtàn annabi ibrahim àti annabi ismail aléhìmọ̀sálàtù wasalamu kọ́ ìṣẹ̀lẹ̀ ńlá kan tún sẹlẹ̀ ní jeziratul arab àgbánláńlá omi ara alkaaba al-musharrafa tó ipé ní àwọn kan dàwó ń bẹ́ ó tún nídi kí wọ́n ṣe kíni kí wọ́n tún kọ́ in tí ó mú mi fẹ́ lọ bẹ̀ mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ní o nígbàtí wọ́n kọ̀ yìí kọ́dà ń gbà náà nẹ́bí ò tí ìdé sallallahu alaihi wasallam òun ni kíkọ́ ilẹ̀ kẹta àwọn kò fárò rẹ̀ láti gbọ́hun náà kọ́dà àwọn kẹfẹ̀rí náà bá pé ilé ọlọ́run lélẹ́yìí gbogbo ògbà gbogbo ẹ̀dá tí ń bá ń dé ń bá pé kí ni ilé ọlọ́run lélẹ̀ ó lè wá sàwọn ìgbà kan wọn a máa se tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ ń bẹ́ láwọn ìgbà yìí kọ́dà wọ́n ń pèrè sínú ilé ọlọ́run ẹmọ wo contradiction ilé ọlọ́run àwa tó ń kọ́ àwọn ta pè lọ́lọ́run kéékèèké kan bẹ́ àwa náà sì gbà pé kí ni ilé ọlọ́run ni ọlọ́run kọ́ mọ́ jẹ́ ṣe tọ́ ni ó lò wá ńgbà táwọn wá fẹ́ kọ́ ń gbà ní ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́nù tọ́ bá ń táwà ń bá yí lóde òní pàtàkì jùlọ nàìjíríà táà mọ̀ yàtọ̀ bẹ́yìn alhàlálí wàlhàrà àmàyàtọ̀ láàrin halali àti haramu mọ́ kọ́dà sọ́dọ̀wé pé ẹni ìfọ̀ọ̀tọ́ sí àbí ó tún kù kan ọba ní òní jẹ́ àràmù ń jò làláàlì ó tó wá ẹni ọba ní bẹ́ẹ̀bẹ́ náà ni ọmọ rí fóun kò ní wá àmẹ́dẹ̀ ọba mọ̀ pé àláàlì ọwà wà láàyè ọwà a máa tan ra wa kí ṣe tọ́ ni ọmọ tàn wá gbogbo rọ àwọn ọ̀rọ̀ báyọ̀ ara tí ń jọ kan ò lè náà nù ti prepare mind rẹ̀ pé àti àláàlì àti haramu ọlọ́sàmọ́fì kan wọ́nyàn nígbò ní á mọ̀ pé ó yẹ kéèyàn haramu kọ́tọrọ halali ẹwà àwọn tá ń pè ní kéfèrí ń jọun o kọ́dà àwọn mọ́ yàtọ̀ bẹ́yìnà halali wàlhara kèfèrí ni wọ́n o wọ́n wá se tán wọ́n nítọ́ ilẹ̀ ọlọ́run la fẹ́ kọ́ yìí o gbogbo ẹni tí ọ bá mọ̀ póhùn lówó tọ́ mọ́ kọ́ wá fi lélẹ̀ yàn owó tọ́ bá se kíni tọ́ bá mọ́ nìkan <laughs> wọ́n lẹ́ni tó lè dáwó lẹ̀ pé lónìí gbogbo mọ́kà pé lónìí ọkọ̀ gbogbo ẹ̀ tí ó sì kọ́ torí pé ọlọ́run ọ̀bẹ̀ wá pé kásẹ̀sẹ̀ kọ́ mọ́sálásí ńláńlá rẹ̀ gẹ̀dẹ̀ o ta bá mọ̀ pé ní afẹ́ lọ gbowó lọ́wọ́ rẹ̀ yóò rẹ̀ ọ̀dá torí sẹ́lẹ̀ kan ti sẹlẹ̀ tí àwọn àlùfáà dáadáa kan ní àà ẹni ẹfẹ́ lọ gbó lọ rẹ̀ àwọn kan bá ń sì ń gbọ́ ẹ̀rìn gbà ẹ̀yà ní kọ́ mọ́sálásí nù mọ́lẹ́jì rówó tọ́ mọ́lẹ̀ ìyẹn ni pé e, e, common sense ó yẹ kọ́ sọ fún yàn ọlọ́run ní má wà owó kówó ọwá ní ẹ̀fílẹ̀ bàbá wa ilé rẹ̀ náà láfi kọ́ sí ọba làkà ìmú iná lọ́ha tọ́ yí mún wọ́lá yọ́kọ̀bálù ìlà gbogbo nǹkan wọ̀nyí òun ni gbogbo ń tàn báyìí kílẹ̀ wá sí wo lẹ́fẹ́ ṣe fóun náà pówó rẹ̀ mọ́mọ́ ẹ ti tẹ́ńbílòpù fún ẹ ti fi jẹ bàbá àdínì kílẹ̀ fẹ́ ké fún ní kéwú mọ́ pé à ìṣẹ́tẹ̀ ọ̀nà tẹ gbàrówó yìí o mùsùlùmí àgbọ́dọ̀ mọ́ gbé ayé ń gbé ayé tí ò ní àkáǹtì lálùkìyà mọ́ o kásì ma dàrú kọ́rà bọ́bá pé èyàn ò lówó ju pé ẹkan páànù ẹ máa kírùn ún bẹ́ ọsán ju ń tẹ́ ọlọ́run lóhun ní gbàkẹ́ fún lọ iná lọ àtọ́ yíbọn wà láyé kọbalù ilá ọ̀yíbà kìí se gbogbo owó ni àyè rẹ̀ wà pé ẹ̀sákò lọ mọ́sálásí ọba ń pọ́n fẹ́ túbá àti sọ̀nà tẹ́yàn fi túbá rìlíìsì ẹ̀fáwọn tó ní àmá wà ń legalize ẹ̀ lónìí pé àbí ẹ̀bá fẹ́ kọ́ mọ́sálásí lókò àwọn kèfèé rí àwọn gan mọ̀ pé a ilé kíní ilé ọlọ́ni o wọ́n wá gbófin kalẹ̀ mọ́ka jọ pé owó tọ́ bá mọ̀ pé àláàlé ọmọ òun ni o mú wá o a nǹkan wá ń sàáyín wá ń <laughs> sàáyín rọ̀ pé ilé ọgbọ̀dọ̀ lọ́lé ọlọ́run <laughs> eléyọ gbọdọ̀ lọlé ọlọ́run wọ́n wá dáwó ìtàn kò tó kọ́kàn àbá kò tó kọ́ orí gbogbo bí ẹmọ dimension kàábà bó ti gùn bó ti fẹ̀ tó kò tó tó blọ́ọ̀kù kí wọ́n mọ́ dókè owó àláàlí tí wọ́n rí òtó torí bẹ́ẹ̀ bá ń wo lórí fọ́tò lónìí tẹ́ ń rí bìkan pé ó dàbí sẹ̀mísàpù tí wọ́n ń pè ní hijiru ismail ara kàábà ni o bẹ̀bá rí káàbà bó ti dúó báyìí ẹwà rígbè kan tí ọ rárá ṣe kíní tọ́ra kọ́ọ̀fù báyìí ẹ̀rí pé kọ̀sálálàájì kan tí ó kó sáàrin yẹn ẹ̀yìn ẹ̀ náà ni wọ́n ti mọ́ tọ̀wáfù torí pé ara káàbà lọ́wà àmọ́ ń jọ ń gbà tó wò tó mọ́ ibi tí ó wà láàlé mọ́ yìí ibẹ̀ náà látò blọ́ọ̀kù yìí dé a wà fi àmì sí pé eléyìí náà ń bẹ ní ara rẹ̀ à lówó halali tàbí kọ ní o a sì fẹ́ náwó haramu sí ilé ọlọ́run kò fà àwọn kèfèrí nù kí láǹfàní islamu tí ọ ma láàrin halalun wà haram eléyìn ni kíkọ ilé kèlò kíkọ ilé kẹta mo ní ẹ̀mẹ́gẹ ni èrò wá pé ká kọ àmẹ́ márùn-ún lọ́lọ́n kádàrà pé kìnnìí ọkọ̀ ànábì ni ọkọ̀kọ́ gbèrò pún ó tún káàbà pa àmà ànábì ọkọ̀ sallallahu alayhi wa sallam ń bẹnu hadithu aisha rabi allahu anha ànábì ń sọ fún yàrá wa aisha pé láwùlà anna kọ́ọ̀mọ́ká ṣùdàtàwò ahdin bẹ kófìrín lahadam tulkaada wàlà àtú bìnà aha ala ọwọ́ kan kẹfẹ̀rí wọn fi bọ̀ ọwọ́ kan kíni kèfèrí wọn fi bọ́ annabi jẹ́ oye wa pé bá annabi ibrahim ti kọ́ àti ismail aleyhimasalatu wasalam annabi ní landmarks méjì kan bẹ fún kaaba táwọn kèfèrí tí wọ́n erase kí làkọ́kọ́ òun ni pé lẹ́kùn gàbọ̀ ọ̀gá lẹ́kùn kíni lẹ̀kùn kàábà kò sí gíní ọ̀gá bí ilẹ̀ ilẹ̀ báyìí tẹ́yìn ọwọ́ masalasi náà ni annabi ibrahim àti ismail kọ̀ àmọ́ àwọn kèfèrí wo pé gbogbo èèyàn náà ni wọ́n máa wọ ilé ọlọ́run àtẹni ọwá àtẹni àmọ̀rí àtẹdá àmọ̀rí ìrọ́kọ̀ sáyé o torí náà ẹ̀rẹ́ sí ilẹ̀kùn rẹ̀ kò sí bẹ̀yàn se lè yọwọ̀ lẹ́yìn wa wà lásẹsẹ̀ gbé agà fún ẹni tàà bá sì fẹ́ kòkó torí ṣe inú máàlámù kejì ànábì ní lẹ́kùn méjì sí ní kàábà ní láyé ànábì ibrahim ó ní lẹ́kùn kan fi mashiriki ó sì ní kan fi almagrib àwọn kèfèrí lọ́pà kan rẹ pé hùn lẹ́kùn kan náà nìkọ́lá kan náà sì ní kọ́gá ní o èyàn ma wọlé ọmọ wọlé àtẹntàfẹ́ àtẹntàfẹ́ kọ̀sáyé yíò mọ́ o annabi wa ni lahadam tulkaaba ìbá tún kàábà kọ́ kí n wo kí n wá dá padà sí gbà náàbì ibrahim ti bó ti kọ́ kí lẹ́kùn rẹ̀ ọ wà nílẹ̀ kí gbogbo èyàn ó frí láti máa wọ́n gbà tọ́ bá wù kí n sì se lẹ́kùn méjì sí bí anábì ibrahim ti se àmà anábì ò se kí lànábì ní òjò wọn se sallallahu alaihi wasallam hikima kan tún nù anábì ní láwùlà anna kọ́wọ́mọ́ka ṣúdà sá àdìmbẹ̀kófò àwọn èèyàn rẹ̀ iṣẹ́sẹ̀ kó nù kẹfẹ́ ni níṣẹ́ ni wọ́n tún wá gbẹ̀ ẹ̀hẹ́n àwí ẹbí sí ọlọ́run lólóhun jẹ́ gíga ló kó borí ọlọ́run èyàn lóhun jí sí ọlọ́run kò è pé gíga ni ó tún máa wá kó bo kọ̀tán ẹbá wí àṣẹ́yìn kan máa lọ bọ̀hùn anẹ́bí ọlọ́run nù èyàn máa wo circumstances pé ìgbàláyè ń bẹ kárìn báyìí kárìn báyìí àṣìṣẹ́ lọ́run lọ́nà méjèèjì bàbá rìn báyìí àwọn èèyàn yóò ní gbọ́yé ara hikmata nẹ́bí kọ́ wa èyí wọ́n pé kíyàn ó se ń tọ́lọ́wọ́n ọ̀fẹ́ o ọlọ́pọ̀lọ́ bá pa nẹ́bí láṣẹ pé wo yóò wò kò yẹlẹ̀kùn méjì sí yọ̀ọ̀yọ̀ àmá nẹ́bí fíìlì pé ìtọ́ dáalẹ̀ ìta nẹ́bí ọlọ́run ibrahim àti ismail ṣe àmá tí ó prevent meeting ní fi ṣe é ni pé a kọ́ òmùkà aisha àwọn èèyàn rẹ̀ yìí àṣẹ̀ṣẹ̀ <laughs> ń fa àwọn yọ ní <laughs> nínú kèfè bàbá tún bẹ̀rẹ̀ ilé ìnísìn kọmọ ìgbé yìí tí gbogbo ayé ó tún gbọ́nù àwífún ah, ah, yí pé iṣẹ́ ọlọ́run kí ń jẹ́ ẹ̀hẹ̀ anábìnú sọ̀lọ̀lọ́wọ́ àríwọ̀sọ̀lọ̀ ẹ̀dàkùn gbogbo bí tí àyè bá ti wà láti sẹ̀gbà láyé pé ah, bàbá se báyìí náà àṣẹ lọ́hun àtakò fún ọlọ́run kò kìí se dandan ní ká lè kòkòkò torí náà kíkọ ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ẹ ọjọ́ ti lọ ẹlẹ́ẹ̀kẹ́ ń ànábì ọ̀kọ́ ó di kíkọ́ mẹ́ta pọ̀ tó di èrò mélòó ó di mẹ́rin nù kábà wá wà bẹ́ẹ̀ títí tà nábi fi kú sallallahu alaihi wasallam abubakari umar gbogbo àwọn kúlàfà olùarba ngbàtà nábi ti lóhun ò ní ibn zubair ibn al'awam abdullahi bin zubairu yìí lọ jẹ́ ọmọ ẹ̀gbọ́n ìyá ńlá wa aisha rọ̀bí ọlọ́hu anha òun lọ́wọ́ ni in tí mo gbọ́ tábúrò màmá mi wí ládìísì èmi ó lò ní tó jẹ́ kó wọn ó lò ní pé ọjọ́ ti jìn ó ní ta nábi wíńjọ́ náà ni pé ṣúdà sááhù ahadin bè kófòrò wọ́n sẹ̀sẹ̀ kó nù àà àwọn èèyàn ti pẹ́ tí wọ́n ti kó nù kẹfẹ̀rí kẹsẹ̀ pọ́ lò fẹ́ nù o pé níta nẹ́bí lóhun fẹ́ yẹn hekima nìyẹn o ipe nǹkan mi ń bẹ tí ó jẹ pé ọyẹ àmọ́kíni máa ní ìrùn bẹ nǹkan bí nǹkan tọ́kọ̀ yẹn bá ti wá kú ò bismillah kásì àjẹ́kẹ́ bá bá rí ibi tí ń sọ̀rọ̀ bá rí ìjọba kan bá dìde lónìí saudi pé ẹjá tún kàábà kọ́ kò sẹ́lọ̀hún o àmọ́ wọn náà ń bẹ̀rù dò wọn sí kọ́ra bàbá albani fún wọn mọ̀ràn bí ẹ sí sheikh muhammadu nasiru albani pé ọjọ́ ti se gíní ó ti jìnà bọ̀tí ẹ mọ̀ wò pé ní bó ló se padà dìbò ti wà yìí torí zubairu dáka bà padà sí àsáàsí ibrahim bá nẹ́bí ti describe rẹ̀ ń sọ̀lọ̀lọ́ ọ̀sọ́lọ̀ pé lẹ́kùn rẹ̀ ọ wà ní ilẹ̀ yóò sì nílẹ̀kùn méjì abdullahi bin zubairu se bẹ́ẹ̀ rọ́bì allahu ta'ala anu níbi ìka tó kò ń bí yìí ẹ̀dàkùn gbogbo mọ́sálásí tọ́ bá kú tí wọ́n ń yọ pèpele fún ìmáàmù ẹ̀ lọ́wọ́ kò sínú lànà nẹ́bí o sallallahu alaihi wasallam gbogbo mọ́sálásí bó ti ẹkó rí nì ìmáàmù àtàwọn tó tò lẹ́yìn kí wọ́n ó se gíní kí wọ́n wà ń lẹ́vù kan náà bí i lọ mọ́kà bí ó ti bánu pọ́lọ mẹ́dínà kọ́dàbọ́ lọ káírò bí ó ti bánu èyí tó sì sẹlẹ̀ ní ìlú wa iná tí agbára ọ̀fẹ́ ká mọ́ mo rò pé àwọn bíríkìlà lọ dá wa láàlẹ́ àwọn wo pé ilé àwọn kan ilé ìjọsìn kan ọ̀gá mọ́ ga àyè ọ̀gá mọ́ kò sínú tíra kan tẹ́nìkan ti rí pé bí ẹ bá fẹ́ kọ́lé ibi tí mọ́ mọ́ dò àfikó sí kíní àfikọ́ ga nígbàtàwà tí wá mọ̀ kí lọ náwà ẹ̀dàkùn gbogbo ẹni ọba wà nípò agbára bẹ́ẹ̀ bọ́yàwó lọ kọ́ mọ́sálásí àbí ń bò mí ẹlẹ̀ sọ fẹ́ ni ọkọ́ mọ́sálásí pé àwó náwó ẹ̀ mo ti ráwọn tí ń se bẹ́ẹ̀ pẹ́ bá fi dá 5,000 10,000 eh, yóò wò bẹ́ẹ̀ ní táìsì ẹ̀rẹ́ kí a ma kọ́ pèpele fún ìmọ̀ọ́mù kò sí nú ọ̀nà tá a ma fi kọ́ mọ́sálásí nú islam mọ̀rántí yíò ń pa pé ibn zubair ó ṣe kíni ọ̀sọ̀lẹ̀kùn kàábà wálẹ̀ tọ́ tàntọ́ agbára gbé lẹ́kùn yí sókè torí lẹ́kùn kàábà ń bọ́ lọ́wọ́ àdísìn òkè lọ́wà abdulmalik ibn marwan ngbàtọ̀ dáyé abdulmalik ibn marwan ìgbà ń láyé alhajjaj ibn yusuf inú àwọn tí ọjà dánwò lólórí olórí musulmi tó jẹ́ kíni tó jádàwó àmẹ́kọ̀ọ́ta nẹ́bí kọ́ wa ní pé ní ọ bá ti kú ẹ̀fọ̀rọ̀ ọ̀rọ̀ ilẹ̀ fún kíni ọlọ́run àwọ̀ ọ̀rẹ́dẹ̀ àti máa discourse hajjájú nísìn àmára tí hajjájú fi lélẹ̀nu no ẹnu pé ìjà ń bẹ láàrin òun àti abdullahi ibn zubair pé in tí ibn zubair ṣe wọn lọ wú ẹ̀tún kọ́ nítọ́sẹ̀lẹ̀ nù ẹ̀ntọ́ wá jẹ́ gọ́vnà rẹ̀ ní makangba náà òun lọ́rán òun ni abdulmalik ibn marwa ọdí mélòó ó ti pé márùn-ún àmókù èrò ẹlẹ́ẹ̀kẹ́ èrò sì jí mélòó ọ̀tí di mẹ́fà kí lèrò ẹlẹ́ẹ̀keje wọ́n nígbà tó wá dáyé haruna rashid tó náà jára àwọn àrọmọdọ́mọ àwọn àrólé lẹ́yìn ìgbà táwọn àjájò sí mọ́ haruna rashid ọwá rò pé níta nẹ́bi wí sallallahu alayhi wa sallam tí ibn zubairu sí execute tí àjájò wá torí ìjà ń bẹ láàrin wọn àti ntí ibùnú zobairu se ọwá ni wọ́n lọ ké sí alimamu malik bin anas ọsọjú ayé haruna rashid gbáyé pẹ̀lú tani alimamu malik ọlọ́nkọ́ mọ́sàbá kẹ́ imam malik imam malik lọ́wọ́ sọ fún haruna rashid pé má fọwọ́ kan kí ni imam malik ló dé imam malik ní aksha ẹ̀rú ń bà mí kẹ́yìn ọlá ayé kẹ́ẹ̀mọ́ wà sọlé ọlọ́run dé olùrùbà nǹkan rí bẹ́lẹ̀ ìbádé yóò kò jígàbò yóò tún mọ́ títọ̀ ń bá tún dé òun náà pé sóhun lọ́mọ ẹ̀wò fíílẹ̀ bó ti wà ní bá nẹ́bí náà ti fíílẹ̀ tó fi lọ́nu sọ́lọ́lọ́wọ́ ìta wíyà kẹ́kọ̀ọ́ kan náà bí èyàn bá wà nípò ìjọba bọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn ẹ ké sáwọn onímímọ́ tí ìbá ẹ̀pẹ́ haruna pé sí ké sí ìmọ̀mù máìlìkì òun náà yóò tún wò nígbàtí ti wí fún ọgbọ́ ẹ̀dàkùn gbogbo ẹ̀yìn tẹ́ bá jálásẹ̀ lónìí náà àpọ̀rọ̀ ayé yín ti ṣe bá kan ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ wá mọ́ pé mùsùlùmí làwa náà nígbàtí ìwé ti torípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ń bàjẹ́ bẹ́ẹ̀ ẹjẹ́ fún ilẹ̀ example kan ọjọ́ ti lọ wọ́n sòfin kan nàìjíríà pé child rights act child rights act 2003 ibẹ̀ ni pé bẹ́yàn ọba bọ́mọ ọba ti pọ́mọ ọdún méjìdínlógún ọgbọ́dọ̀ sí kíní ọgbọ́dọ̀ lọ́kọ àmólè máa se bàná bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kọ́ bàná òfin wọn ọkọ́ kíní kọ̀kọ́ bàná àmọ́kọ́ nìká ọkọ̀ igi àwọn tí ọlọ́run ní kẹ́sìn wà lára wọn pàtàkì jù lọ́láwọn ilẹ̀ haúsá wọ́n á dìde yà ẹ̀yọ ilé yìí o bẹ̀bá fẹ́ káwọ̀ fara mọ́ òfin gbogbo nàìjíríà ní àmọ́kó tó ṣiṣẹ́ ní stéèjì tiwa o kọ̀ gbọ́dọ̀ gbẹ̀sìn lọ́wọ́ tiwa nkàlùkù sí ń túnṣe wọ́n ń túnṣe ńgbàtọ́ wá dọ́dọ̀ wá ń kwara ń bì ń bẹ́ nìkan sọ̀rọ̀ ń gbà wọn ẹ dáadáa ni o ẹgbẹ́ kí ló wí inú àwọn tó wà ní house of assembly ń gbà pé abẹ́ ni kọ́dà ń gbà tí ó dé house lọ́dọ̀ wa àwa la níhùn ọdún méjìdínlógún ọdún mẹ́tàlá ni <laughs> àti mẹ́tàlá àti méjìdínlógún tá ló fi lọ torí o ti sọ yóò dẹ̀sìnú wípé àwa mùsùlùmí la yí àwa mùsùlùmí bẹ́ẹ̀ òun náà tó ń fẹsẹ̀ jẹ́lẹ̀ pé àwàlá dìkù sí àti mẹ́tàlá àbí mẹ́ẹ̀dógún ọ́sá láwọn dìkù but ìmọ́ tọwọ́ bọ òfin ẹ̀sìn láì jẹ́ oní mímọ̀ èwú pọ̀ mẹ́ torí pé ní yọ padà wá di lọ́la àwà padà pélé inú òsínú ẹ̀sìn wá ní àwọn èèyàn yínà wọ́n ní ìbẹ̀nú ẹ̀sìn kọlọ̀nkọ́ mọ́sà sàmànáwà haruna rashid ọfẹ́ kọ́ lélẹ̀ fún gbogbo aláṣẹ o tọ́rọ bá kán ọ̀rọ̀ ẹ̀sìn ẹ fi lọ́kíní àwọn àfá tí ó wí kí lọ́lọ́run wí kí sí lànàbí wí sallallahu alaihi wasallam uh, ibi iná dáadọ́ lónìí insha allahu ta'ala uh, ní ọ̀túnla tafsir òtún wa wa sallallahu ala nabi muhammad wa ala alihi wa sahbihi ajma'in Thank you.